صلوا على النبي الكريم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلوا على النبي مصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إنني ọgbọ̀n ọjọ́ oṣù kẹsàn-án ẹgbẹ̀rún méjì ọdún ó lé ogún ọdún àti mẹ́ta on the thirty nine year two thousand and twenty three gẹ́gẹ́ bí nǹka àwọn ẹ̀dá ènìyàn. àmọ́ nínú nǹka tọlọ́run ọba wa kò rí bẹ́ẹ̀ olè oṣù kẹta tọdún. oṣù kẹta ọdún tọlọ́run la wà yìí a wà ní ọjọ́ kẹrìnlá fourteen forty five lẹ́yìn hijira anabi muhammad ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn mẹ́rin ọgọ́rùn mẹ́rin ó lé ogójì àti márùn lẹ́yìn ikú anabi muhammad. أعوذ بالله سميع العليم من شوائد الإيمان ومن شماتات الأداب ومن عذاب العلم ومن عذاب الفكر ومن عذاب القول ومن عذاب لسوء خلق ومن عذاب الشيطان وجنده من الشيطان الرجيم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 ọlọ́run ọba wa ṣèbà rẹ. yàtọ̀lá yàtọ̀lá lòlùtẹ́lá. I will extol your greatness O Allah. ọlọ́run ọba wa ayẹ̀ ológo. we glorify you O Allah. ọlọ́run ọba wa tó ní wa àdúpẹ́ fún ọ. we give thanks to you Allah our owner. torí gbogbo agbára tiẹ̀ nìkan ni. all powers belong to you gbogbo ìkápá tiẹ̀ nìkan ni all wisdom belongs to you gbogbo kíkí tiẹ̀ nìkan ni all greatness belongs to you gbogbo ẹ̀yìn tiẹ̀ nìkan ni all glorifications belong to you gbogbo ọgbọ́n àti ìmọ̀ ìjìnlẹ̀ tìrẹ lọ́wọ́ bá wa yìí nìkan ni. all wisdom all knowledge belong to you Allah adúgbò fún yẹn lọ́wọ́. We give thanks to you, Allah. Fún bàbá wa tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn. I will mention our, the name of our father. Alhaji Muhammadu Jamiu Adéyẹmí Aboyepe. Rọ́dà ìlú Allah wáyé. رضي الله عنه رضي الله عنه الحاج his favour. adúgbò fún ọlọ́run ọba wa fún bàbá náà. we give thanks to Allah our father. lọ́nà wo ni ọpẹ́ gbà tọ́ sí wọn. why do we give thanks. látọ̀dọ̀ ọlọ́run ọba wọn náà ni lọ́pẹ́ fi gbà tọ́ sí wọn. Allah is the cause of the thanks ìgbédìde wọn ó la ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Allah rose him to lead to the right path many people. ìgbédìde bàbá wa ó jẹ́ ká dá òfin àtìdájọ́ ọlọ́run ọba wa mọ̀. Allah our father to teach us the laws and the justice of Allah. torí ṣáájú ká tó gbé bàbá wa dìde inú òkùnkùn ní gbogbo ayé wa. Allah akbar. And many people in darkness before our father was raised. Ọlọ́run rán wọn kí wọ́n wá ta ìmọ́lẹ̀ sóde ayé. Allah sent him to illuminate the eyes of the people. Fọkùnrin àti fóbìnrin tó bá fẹ́ sin lọ́hùn. For men and women who want to worship Allah with sincere devotion. Kọ́lọ́run ọba tó gbé wọn dìde lójíṣẹ́ ara rẹ̀ inú òkùnkùn láyé wà. And before Allah raised him and many people were in doubt. And what is the darkness we're talking about? Quran ń bẹ lọ́wọ́ àwọn àbá wọ̀nyí And they did not obey the commands into the houses of the malice. Alẹ́ ni ó bá ní ilé pásọ̀ ni ó gbà lọ àwọn ẹnikẹ́ni tó bá ti rí ìpájú díẹ̀ ilé wòlíì ni ó gbà lọ. whatever they experience the recordings they go into the houses of the pastors. báyìí ń bẹ lọ́wọ́ àwọn pásọ̀ kùránì sì ń bẹ lọ́wọ́ àwọn àfa. and the pastors the reverend the theologians they have the copy of the bible the, the malas they have the copies of the holy quran. ṣùgbọ́n bàbá wa yìí lọ́lọ́run fi ọ̀nà òbí ọlọ́run. Allah showed our father the right path the way of the truth. àwọn náà jẹ́ ká mọ̀ pé alukurani kì í ṣe oògùn. and they, they did allow us to know Holy Quran is not the book of shams. àwọn náà jẹ́ ká mọ̀ pé alukurani kì í ṣe tó lè wo ìwòsàn. he did allow us to know Holy Quran is not the cure for your illness. àwọn àwọn lọ́lọ́run fòye yé pé alukurani yìí kò lè tẹ́ ìṣòro wa. Our, our, our Father, let us know the Holy Quran cannot solve your problems. Bible kò lè tẹ́ ìṣòro wa. I could see the Bible cannot solve your problems. Àtìkéde àtìkéjì ìdájọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ní bẹ́ẹ̀ Both of them they contain the judgment from Allah. Ṣùgbọ́n àwọn àbá wọ̀nyí àwọn pásítọ̀ wọ̀nyí wọn àjẹká dàmà bẹ́ẹ̀. And the pastors and the the malice. They did not allow us to know the, the revelations of Allah. They contain the commands and the judgment from Allah. And the first party they carry the truth of Allah and the second party they hold the truth of Allah. And the first party they hold the light from Allah. The second party they cover the truth which is the light from Allah inú òkòkò biribiri lẹ́nìkíní wọ́n rìn lọ lẹ́nìkejì ń lọ. I could see the first party they are uh, walking in darkness and the second party also walking in darkness. Àwọn bàbá wa yìí àwọn alájẹ́ ká mọ̀ pé àwọn ọ̀rẹ́ àwọn alájẹ́ ká mọ̀. Our father make us to be aware that all things come from Allah. Aláwọ̀ alájẹ́ ká dá kádàrá mọ̀ àkọlé. Uh, he did teach all the destiny nkóhun tó bá ṣẹlẹ̀ sí mi ọlọ́run ni. whatever happens to me is from Allah. àlọ́ nkóhun tó bá ṣẹlẹ̀ sí wọn náà ọlọ́run ni. whatever happens to you is from Allah. bó ti wò ó lè burú tó ọlọ́run ni. And no matter how hard it is, it is from Allah. Tí kí Ọlọ́run dẹ́nìkan ò ẹ̀ rí Ọlọ́run ni. When you have blessings, I say it is from Allah. Bàbá wa yìí ló jẹ́ kó hàn sáyé pé àkọlé ń bẹ lórí ẹnìkọ̀ọ̀kan wa. Our father made us to be aware that all of us we have destiny eléyìí náà fi já sí ìmálẹ̀ tí ń rìn lórí ilẹ̀ ọlọ́run. and we could see her we could see him as the light walking on the surface of the earth. ìgbà tá a gbé wọn dìde lójíṣẹ́. when he was raised as the messenger. àáfàá gbọ́ apariwo ta. and the man as the eldest and they complained. àwọn pastor gbọ́ wọn bínú. and the pastor the eldest and they were angry. ó lè dá bí wọ́n léèrè kí ló fa ìbínú àáfàá kí ló sì fa ìbínú pastor. as ask them what make them to be angry ìgbà tí bàbá ń pariwo kádàrá fáyé ẹni bá ti gbọ́ kò ní lọlé wọn má. Allah When our father was telling people that the destiny over them when they hear this and they understand they do not go to the houses of the man. Alẹ́ ni ó bá ti gbọ́ pé ayé kan ò ní ṣe èèyàn ọlọ́run ní ṣe èèyàn kò ní délé wọn má. And when they heard that no one can do you evil except Allah they do not go to the houses of the mindless and pastors anymore. Báyìí ló wá já sí pé ọ̀nà ìjẹ wọn kò lọ wájú mẹ́yìn ní lọ. and see illegal ways of livelihood they do not pro they do not promote them anymore. ìgbà náà náà wá bẹ̀rẹ̀ sí ní dìtẹ̀ lórí bàbá wa. I could see uh, they were doing some mischief concerning our father. wọ́n ní kò máa kéwú bàbá yẹn ò máa kéwú ẹni ó gbèsè lọ́sàn-án gan. and so this that that man did not have the knowledge ẹ̀yin jẹ́ gbẹ̀sìn láàárọ̀ kùtùkùtù àròfin àtìdájọ́ ọlọ́run lọ́wọ́ yín. embrace Islam in the morning but you do not obey the commands and the judgment of Allah. ẹni wá gbẹ̀sìn lọ́sàn-án gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ òun làwọn arájàjọ́ àtòfin àtàṣe ọlọ́run wa lọ́wọ́ the one who embrace Islam in the afternoon he observed the limits of Allah. bàbá wa ò wá sí láyé má lónìí àwa tá fẹ́ sílẹ̀ fún àwa lókùtà ń sọ ayé sọ̀rọ̀ yìí. àhàfọ́dà is no more. Mekusia, we inherited his legacy and we are preaching to your sharing. Sọmọlá ti já àmì o. of Nigeria. Ọ̀rọ̀ wa tọ́pẹ́ ìdọ́pẹ́ lọ. Sọmọlá Society of Nigeria. We give thanks to Allah. Ọ̀rọ̀ ìsíwájú nù látẹnu Ọlọ́run. Ọ̀rọ̀ ìṣẹ́ Ọlọ́run mọ́ síwájú ká tó ṣe ẹ̀yà ọmọ wa tó ń ṣègbéyàwó àwọn èèyàn wa tó wá wá bá wa ṣe ayẹyẹ lọ́kùnrin àtòbìnrin. And those who come to celebrate with us abẹ́gẹ́ ní kálukú wọn kó nǹkan mú délé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ìdáhàlà. We want them to get some lessons. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba wa tó kó wa jọ síbi òdodo ọ̀rọ̀ rẹ̀. By the permission of Allah. Ìyá alágbájá bolẹ̀ ń ti ń bọ̀ ah, ibi tí ń ń bọ̀ lónìí hàn ah, ah, tí mo gbọ́ ń bẹ̀ kò sí fẹnu sọ. Mother of big magic where are you coming from? Uh, where I was coming from I learned. bàbá alágbájá bolẹ̀ à ń ti ń bọ̀ á òde ìyàwó kan mbọ ń ti ń bọ̀ àmọ́ ń ti ń bọ̀ gbọ́ǹbẹ̀ kò ròyìn. the I mean ni orí kẹfà inshallah ẹ wá bá a lọ sí one fifty one ṣáàtì one fifty two àyà méjì yẹn náà ni ha من آية إحدى وخمسين ومئات from verse 151 أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم قل تعالوا تعالوا Gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣe. What Allah asked them to do, they did not do it, they are doing other things. Ẹni ó bá gbé ọmọ lẹ́yìn ànábì tòótọ́. If you are sincere followers of Muhammad ẹ̀rí tọ́lọ́run bá wá fẹ́ máa sọ fáyé yìí ńlẹ̀ tọ́ tọ́ máa fi ṣe wá èèyàn. What Allah said to the world, that is what you should preach ẹ wá ṣàṣàlátù nkọlọ Ọlọ́run yín. Allah does not say you should come to asalatu. Ẹ kó wa lọ sí tàjúdù nkọlọ Ọlọ́run yín. Allah does not say you should gather people in the name of tajud. Màálùlì nàbí. Allah does not say you should establish Màálùlì nàbí.

And we do not use the things of human ear. Ọ̀rọ̀ èèyàn kankan ò di àwa lógún láti gbọ́. Wọ́n ọ̀rọ̀ the saying of any human except the saying from Allah. tó ń bá ń fi àdísì When you follow this connection, you call this religion for yourself. I say it is awaiting you punishment from Allah. Ìyẹn when you die. wọ́n yà kọ́ fún wa. kùránì yà máa fi ṣe ìṣítí báyé ìyá nabi muhammad. essays preach with holy quran. àwọn àwòrán bíi ìsìnkálọ́wọ́ anabi muhammad. we did not see any hadith connection with prophet muhammad. ọ̀rọ̀ ọba rẹ̀ ó sì jẹ́rìí rẹ̀. and law witness to this. ما ينطق عن الهوى ما ينطق عن الهوى ولا النبي àwọn tí n bá fi náà ni yóò máa jẹ́nsẹ́ lẹ́yìn rẹ̀. ilá wàhálù yúhà. Allah says for Muhammad will not say anything out of his own desire whatever was revealed to him that is what he preached pé bàbá ànábì lọ sallallahu alaihi wasallam ó wá mú tírà méjì kalẹ̀ lọ́dọ̀ ti yín ló kìí ṣe lọ́dọ̀ ti wa. Are you sure when Muhammad Ahmed was about to leave the war? I took pictures, took books. I said it is for you, it is not for us. Wọ́n lè fi kalẹ̀, ó díìsì kalẹ̀. And they he left the Holy Quran and he left all his collections. Àdìsí tí wá ló fi kalẹ̀, àtọ̀dọ̀ ta ló ti wá. I will say who who sent all his collections? you are talking about? Kùránì wá látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dá. Allah sallallahu I see her. Uh, Only Quran came from Allah who created from Muhammad. Àwọn mẹ́rin lọ́wọ́ ẹ̀yà aládìsí àgbáyé aléláàtìbó làdìsí ti wá bá Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. I will ask you, these followers around the world who sent these connections to Prophet Muhammad. Màláyíkà wo ló mú wá fún un? who among the angels brought the hadith collections. Abdullahi Jibril ló mú Kùránì wá. Aleyhi salatu Angel Gabriel brought the Holy Quran. Ó hàn sẹ́yìn aládìsí àgbáyé náà bẹ́ẹ̀. And this was apparent to you and his followers around the world. Àmọ́ gbogbo àwọn tó wá kó àdìsí wọ̀nyí sábà nábì láyé sábà ló gbà. Allah akbar. I say the adulterators and the compilers were they the contemporary of Muhammad. Ẹni tí ìwà àmà mi rí só lè sọ̀rọ̀ nípa àmì ká ló sọ òdodo. A person who did not know me or who uh, why will he write anything about me. Alẹ́ ni tí ò rí wọn náà rí tí ó mà ọ́ rí só lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká wá ló sọ òdodo. Someone who did not know you before will he say anything about you that, that can be that may be called the truth? Ìrọ̀lá dì í sí. Isaiah Dalika. Actions are full of lies. Bàbá fẹ́ lórí àdìsí, àlùkòrán ga àlọ́ authentic hadith, Holy Quran is the authentic hadith. Lọ́wọ́ Sọ́dá ti súnmọ́rọ̀, chapter thirty nine, lọ́wọ́ àyà twenty three ọlọ́fọ́ra ara rẹ̀ ló sọ̀rọ̀ Allahu nazala àṣàlẹ̀ àdìsí kìtàbán. ó lémi ni mo sọ ọ̀rọ̀ tó dáa ju gbogbo ọ̀rọ̀ lọ èmi mo sọ ọ́ kalẹ̀ fún anabi Muhammad. sallallahu alayhi wa I will see you when you read chapter thirty nine of the Holy Quran verse twenty three alasio as revealed the authentic hadith ọ̀rọ̀ ìmáàmù Màlìkì ò sí nú ọ̀rọ̀. I say the saying of Imam Malik cannot be followed. ọ̀rọ̀ ìmáàmù Ṣàfi kò sí nú ọ̀rọ̀. I say the saying of Imam Shafi cannot be followed. ọ̀rọ̀ àǹbàlì kò sí nú ọ̀rọ̀. I say the saying of Ahmad ibn Ambal cannot be followed. ọ̀rọ̀ Abu Hanifa kò sí nú ọ̀rọ̀. I say the saying of Abu Hanifa cannot be followed. ọ̀rọ̀ Buhari yìí kò sí nú ọ̀rọ̀ tí a lè gbẹ́kẹ̀lé. I will say the saying of Buhari. Bukhari cannot be followed. alora lot of se kì í ṣe ń And of Mùsùlùmí cannot be obeyed. Ọ̀rọ̀ Abu Hira kò sí lọ́rọ̀ tẹ́lẹ̀ o. And of Abu Hira cannot be followed. Bí ẹ bá tẹ̀lé wa níwájú If you follow their saying, I say in the presence of Allah, you shall be blameable. Envelope That is the lesson for you. Tọ́ba bẹ́ẹ̀ fún ọwọ́ àpè When you when you want to ask some questions, call us. Ọ̀nà tá a lè gbàgbé àdìsí sẹ̀sìn kọ́ wá láyé wa. Tell us how we can follow Ali's collections and call this religion. Àìmọye ọ̀nà tá a wá lè gbàgbé Kùránì ṣẹ̀sìn tọ́lọ́run á wà rẹ̀ náà. I say if you can follow the Quran as the mode of religion which is actually explain it. Gbàná lọ àwọn àgbẹ̀ Lárúbáwá lọ gbọ́ ọ̀mà nípa òfin Ọlọ́run. Àwọn you know you have the knowledge of Arabic but Arabic is not religion religion is not Arabic. Àlè Lárúbáwá yìí ṣẹ̀sìn ọlọ́kọ́ èdè ńlò ńlò nílùú. I just learn Arabic. Arabic language you do not know anything about Islamic religion. Lárúbáwá gan tó léde bí o bá tẹ̀lé òfin ọlọ́run yóò jí àwọn àjọ ọba tó lé. Arabs the owner of the language if they do not follow the laws of Allah they shall surely be punished. Káwá ní wọ́tọ̀ fìlú rẹ̀ lẹ̀ tọ́ lo lógójì ọdún ní Cairo tọ́ wá lọ kọ́ àdìsí wálé. Let alone eh, you eh, who left eh. your own country you went to Cairo you spent forty years there and you learn all these collections. Òjò bí ooo gìí. ṣe olùjọ The issue of the hereafter is not a child play, is it not, is not an amusement. Tọ́ sọ́gà ni àmì. Kó tàá lọ. Ọlọ́ni ìyá Nabi Muhammad iṣẹ́ tí mo ẹ lọ́wọ́ rèé akọ̀ǹba wa ń lọ gbélé àwọn àdìmọ́ rẹ lọ́wọ́ bí wọ́n ṣe ń polongo fáyé káwọn náà máa ṣe ìpolongo ọ̀rọ̀ ọlọ́run wa. Allah says, you This is the duty incumbent on you when you are leaving the world, and you should give the duty to your own followers The you preach revelation to the people of the world. àní gbogbo àbá tó bá lóun dé ní wáàsí kùránì lẹ́tọ́ rẹ̀ tí ó máa fi ṣe ìwàásù fáwọn ẹ̀dá èèyàn. And any man that who call himself preacher, he should preach with the content of the Holy Quran. ọlọ́run ní kú èrè èrè ànábì Muhammad sọ fún wọn. Allah says you prophet Muhammad tell them. kẹ́lẹ̀ tún máa kú ìpè wọn tààlà ẹ̀mí ẹ̀ wá. Tell them come kẹ́yìn ọkùnrin wá láti wá gbọ́rọ̀ ọlọ́run ọba yín. you men come come and listen to the words of your Lord. tààlọ́ kẹ́yìn obìnrin wá láti wá gbọ́dàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run. you women come come and listen to the words of your Lord. ọba tó kó yín dáyé ọba tó kó yín padà ń gbà tẹ́rù. Allah brought you to this world when you did not know Allah will take you away when you do not know. èrè kálukú yín wá kó wá gbọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kọjọ́ ọkùnrin rẹ̀ ó tó pé. I should come and listen to the words of your Lord before the death comes to you. Aqimu ma harrama rabbukum alaykum. Ṣé ẹ̀rí pé ẹ ti wá báyìí? Ọlọ́run ò látara ìgbéyàwó àwọn ọmọ wa tẹ́ wá bá wa ṣe ayẹyẹ rẹ̀. And you come to celebrate with us the marriage. Olúbi ọkùnrin yín wá bí ló sì pé obìnrin yín wá bí. Allah has called you men and you women ẹ̀tọ́ tàwa sí yín ni pé ká fi ọ̀rọ̀ Ọlọ́run ọba ká fi hàn yín ẹ padà sáàyè yín. It is the duty incumbent on us to preach to you share the words of your Lord before you return. olóbi gbólóhùn tọ́lọ́ àwọn ọba sọ yìí. Atlu ma harrama rabbukum alaykum. Ọlọ́run atlu ma harrama rabbukum alaykum. Ọlọ́run ní ká kàá fún yín lórí ìdókòó yìí ntọ́lọ́wọ́ bá yín ṣe léèwọ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ dáwọ́ ọ̀làgbọ̀n. Allah said we should answer your sharing what Allah has prohibited that you must not do. Ntọ́lá ọba yìí ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe. What Allah has made unlawful that you must not practice. Tó jẹ́ pé ṣe nǹkan náà ìyàlẹ́ fi rí ẹ̀ ní rí When you do them, it will attract to you punishment of your law, not mercy. Ọlọ́run ní kàkà sí létí kẹfì tí ara yé gbọ́. Allah said we should answer your sharing ìyẹn ní ṣàfihàn pé àwa ti yọ okùn ìyà kó lọ́rùn ara wa. and we have removed the yoke of punishment from our neck. àtìlúmọ̀ àrọ́mọ̀ rọ́bùkún àlẹ́kùn. káka ìdájọ́ ọlọ́wọ́ ọba ń tọ́lọ́ ọba yín ṣe léèwọ̀ tó lóun fẹ́ a máa kà sí i létí. and we should as we share what Allah has for ibitere. Allah tó ṣe orí kò bí ìṣe hàn. àkọ́kọ́ nù. nǹkan àkọ́kọ́ tọ́lọ̀ ń ṣe léèyàn nù. kábíyèsí ọlọ. fún gbogbo ẹni bá fẹ́ sin náà fún gbogbo ẹ̀dá orí ilẹ̀. Allahu Akbar. This is the first prohibition for anyone who wants to serve Allah for all creatures on the earth. Allah ti ṣe yìí ṣe é yá ẹ gbọ́dọ̀ pa nǹkan kan pọ̀ yín níwájú èdè Ọlọ́run. You must not associate any partner with Allah. Do not join anything to Allah I say in your worship. Ẹ gbọ́dọ̀ bẹ́mi ọlọ́ọ̀bá yín wórogún ní jẹ́bẹ́. I do not join any other thing with Allah. Do not associate partner with Allah. Kí wàá lè túmọ̀ ìbọ́lọ́ọ̀bá wórogún. What is the meaning? ìbọ́lá ọba wo ogun ó bẹ̀rẹ̀ láti àbímọ lọlé àbá lọ yẹsẹ. Akbar. And you are associating partner with Allah when you go to the house of mindless for spiritual solicitude. èyíkéyìí àbá àti ń bá ń yẹsẹ wò ó ti pa nǹkan mi pọ̀ mọ́lọ́ ọba rẹ̀ tó sì. Mọ́lá who is a fortune teller I say you have associated partner with Allah. Àbá àti ń bá tẹyẹ rẹ̀ ti ń wà wé ó ti pa nǹkan mi pọ̀ mọ́lọ́ ọba rẹ̀ tó sì. Any mala that that divide by sun, by divine by, by plates, I say, china plate. I say you are social partner with Allah. ọ̀rọ̀ arẹ́ yìí tẹ́ ẹ bá gba bẹ̀ lọ tó bá gbé ẹsẹ̀ lé e lọ́wọ́ pé máa rẹ̀ ẹ́ lágbo mẹ́ta òru bọ́ ọ bá kírun ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀. When you go to the houses of the mindless and you are given some opportune that you use in the middle of night when you pray Allah will not accept your salat. ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá gbalẹ̀ àwọn àfa àwọn yìí lọ tó bá di tírà fún ọ pé kọ́ máa jù sínú okùn owó ọ bá kírun I say when you go to the houses of these miners and you are given some jira you put in your apron I say whatever you do in religious activities even so long Allah will not accept from you. I say to you mystic miners. Allah will not accept their prayers. kódà tó bá dé tẹ̀sùn bí òní yẹ ẹ wò pé mú kan bẹ́ẹ̀ kí n sọ tó wí fọ àbọ̀sà ni. I said to you sure when he divides my rosary and he said you should pick one is an idol worshiper. ọ̀rí wọ́n tó bá lọ sọ́dọ̀ ọ̀rú àfa bẹ́ẹ̀ ìwọ náà dẹni tí ń bọ́ sà. When you call to the house of such man you are idol worshiper. àníkò sọ́sẹ̀ ìtajà ọlọ́ọ̀ni fún ìyá ìtajà àwọn ọ̀rẹ́ rẹ̀. I say there is is not self fortunate. kò sẹ́sẹ̀ ìtajà ọlọ́ọ̀bá ní bá ní ìtajà. there is no soul that can boost your business only Allah will boost your business. àní èso ṣe àwúre ọlọ́ọ̀bá fúnra rẹ̀ làwúre. èdè dàdúrà. only Allah. ẹnìkan ò lè wọ ẹ̀sà ọlọ́ọ̀bá ló lù ú There is no one that can cure you, only Allah can cure you. Eléyìí ń túmọ̀ sí pé ẹni tí ń bá ń ṣèṣe sí yìí, ó ti pa nǹkan mi pọ̀ mọ́lá ọba rẹ̀ tí ń sìn. And when you are doing some fetishes, you associated partner with Allah. Ẹni tó bá wọlé awo, ó ti pa nǹkan mi pọ̀ mọ́lá. When you go into the shrine of gods, I say you associated partner with Allah. Tọ́ǹda ń bá wọn ṣe ọlọ́jọ́ léèfẹ̀, ó ti pa nǹkan mi pọ̀ mọ́lá. When you celebrate an ọlọ́jọ́ festival in Ilé-Ifẹ̀ I say your associate partner with Allah. Tó ń bá ń bá wọn lọ bí Ọ̀ṣun Òṣogbo ọtí pàǹkà mi bọ̀bọ̀ lọ. When you say Ọ̀ṣun Òṣogbo I say your associate partner with Allah. Tó ń bá ń bá wọn ṣògùn àbọ̀ ń bá wọn bọ̀ ṣàgbé ọtí pàǹkà mi bọ̀bọ̀ lọ. Ògùn Ọ̀ṣọ́gbó your associate partner with Allah. Gbogbo àwọn ìlànà wọ̀nyí Ọlọ́run fẹ́. All these ways Allah has condemned. Tí o bá fẹ́ lọ́ọ̀bà rẹ ní mímọ́, ọ̀ọ́dúró tọ́ lọ́ọ̀bà rẹ lóòkan ìwọ kan. If you want to worship Allah with sincere devotion, you put your trust in Allah alone. Ó dáa jẹ́ mọ́yé àbá tó wá dúró nìkan tí ò bá nǹkan mi pọ̀ mọ́ Tell us how many miles which is trust in Allah, put their trust in Allah without associating partner with him. Whenever you want to do evil unto others, you go to the houses of the Malach. Whenever you want to harm somebody, you go to the houses of the pastors. Ẹ lọ́wọ́ pé nínú ìwé òfin ọlọ́wọ́ wọn, àṣọ́lọ́ ní ká máa ṣàbúrú fún yàn. Ah, in the revelation of Allah, did Allah tell them to harm others? Ìyẹn lè fi mọ̀ wípé Sùmọ́látù Jamiu jẹ wá yìí, sí gbogbo ayé. I will not let you people around the world. Sọ rí bọ́ bá bí máa ń kókó tábà ní ọ̀fẹ́sẹ̀ rẹ̀ lẹ̀ yẹpẹ yẹn ó bu wákọ́mọ rẹ̀ ń lé tètèrè bá ọba kí wọn lọ́wọ́ ní gbà lọ́wọ́ rẹ̀. àlàyé ló allow baby as and they say you should put his feet on the ground and bring some soil there it will make your child to walk I said if you do this you committed idolatry when you observe some salat Allah will not accept your salat. àlọ́ máa rẹ̀ ò tètè rí ọwọ́ lọ ra wíńdí àwọn àjàṣe ọsùn máa ń dì í pé ọba kiri ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀. Was not grow teeth and you, you do some fetishes when you observe so long Allah will not accept so much from you. Allah Àlọ́ ti that Allah láàárọ̀ kùtù. you. Ayi. Ó jí bí ọjà ó wá mú ọṣẹ tá a bá a fún ó fọwọ́ ra ó bomi sí i ìwọ ń fi wọ́n lẹ̀ wájú ṣọ́ọ̀bù kó lè tà. lọ́kọ̀ọ́ ọba gbọ́dọ̀ pèrò tó ọba lọ kírun ọkì fúnra rẹ̀. ìyá gbọ́ àlá ẹ̀gbọ́n the morning, she goes to the marketplace. I could see her. She has got some soap of fortune from the miner, and she took some part of it and mixed with water, sprinkled the front of the jaw. I say, when you observe so long, Allah will not accept from you because I, I don't worship her. Ó dàgbà tó wá sọ̀rọ̀ ẹni lọ́sẹ̀ àwúre. I have the soap of fortune. Ká tó wá sọ̀rọ̀ ẹni láfọ̀ṣẹ. I have the charm kátó wá sọ̀rọ̀ ẹni ó ní àyájọ́. I will have incantations. kátó máa wá sọ̀rọ̀ ẹni ó ní olúgbòho. I will have some some evil katoma wase ndimbali dandusi al ah wa associating with the dreams kato wase rabatanse sensilabele Allah akbar and there are some who practice indigenous tradition of their own fathers kato wase rabatede pe ile awunanga lolale and there are some who go to the house of courts in the midst of night Allah dusiri kubi shaytan ọlọ́lẹ́ gbọ́dọ̀ pa nǹkan kan ní ìbọ̀mẹ́mi ọlọ́run fi sùn mí. Allah says, do not join any other thing with me. Ẹja dàbí rẹ̀ ọ̀nà Wa bil walidayni ihsanan. Tẹ̀bí. Allahu Akbar tẹ̀bí. Ọ̀nà ọlọ́ni wà ìyá ayé àti bàbá ayé nù. Allah says you should be good to your parents. Tọ́lọ̀ ń bá ní ká ṣe dáadáa sí wọn ká tọ́jú wọn ní wí. Allah says you should take good care of your parents, mother and father. Bí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá ń bẹ láyé tán ń bẹ láàyè àti jẹ àti mu wọn, má jẹ́ uh, when your father and your mother are alive, make sure you, you, you feed them. Àti náà àti lè wọn, má lè tì And you should spend for their own feeding nípa ìlera ara wọn máa mójútó. I should clothe them, I should feed them, I should take good care of their health. Bá a bá ṣe lówó tó bẹ́ẹ̀ ni ẹ ṣe kẹ́ wọn tó. At the level of wealth you are, you should take good care of your parents. Bá a bá ṣe wá lówó ma bẹ́ẹ̀ ni ẹ ṣe kẹ́ wọn ma. According to your own circumstances. Jẹ́ kí owó ọ̀tọ́jú kó hàn lára bàbá àti ìyá rẹ̀ bá ọba ti ní. Let it be apparent on your parents when you have work. Ṣùgbọ́n ọ̀tọ́ lọ ní kọ́tọ́jú òbí ilé àbá àlọ́ gbà lọ. And you, unless you should do good to your parents, then you visit the houses of the man at Patricia solicitude. Ìrẹ̀dọ́lọ̀ ní kò tọ́jú òbí rẹ̀ ilé pásítọ̀ lọ gbà lọ. And you visit the houses of the pastors Patricia solicitude. Ọwọ́ àlọ́ ẹ̀yẹsẹ̀ wò ń bẹ̀. And you go there for fortune telling. Àbá wa ní ìyá rẹ̀ ní í And ah, Mala saw your mother is the behind your predicament. Àbáre bàbá rẹ lè gbọ́ gbádùn. And the, the the father is behind your predicament. Ó I say to you, you will be able to take good care of your parents mo wá ṣàlàyé fún ẹ pé àbá àtọ ọlọ́ba tó níyà àti bàbá rẹ ní í ṣe ọ ó ti gbé ọkọ lùyà Ọlọ́run. Allah akbar and the manner you visited, and he said to ensure your father and your mother that are behind your predicament, and sir, he has attracted to you punishment of Allah. Gbogbo ẹni ó bá wà lórí ìjókòó yìí lọ́kùnrin tó bá ní ìyá àti bàbá láyé if you are here men and women and you have father and mother. gbogbo ẹni bá wà lórí ìdókò yìí lóbìnrin tó bá níyà àti bàbá lórí ilẹ̀. and you women when you are alive and your mother and your father are alive today. ẹ tọ́jú wọn ẹ tọ́jú wọn ẹ tọ́jú wọn dáadáa. Allah said you should take good care of them. feed them clothe them tó o bá tọ́jú ìyá àti bàbá rẹ ọlọ́run ní bless lọ́wọ́ rẹ. when you do not take care of your parents Allah will not accept your religious activities. ọ̀ọ́ máa wọn bá ṣe tọ́jú wọn náà nígbà tó wà ń kékeré. I will be taking care of your parents as they took care of you when you were younger. ó di méjì tọ́lọ́ ọba ní ká ṣàlàyé fún yín. and that is the second. wàlẹ́ tàkùlù àwòlẹ̀ dẹ́kun mi ìmúlá ẹlẹ́ẹ̀kẹta rèé inshallah ọlọ́ni wàlá tàbílù àwòlẹ́dẹ́kùn mi ní ìmúlẹ́ẹ̀kì ọlọ́lẹ́yìn obìnrin tẹ́ wà lórí ìjókòó yìí adélébọ̀ ni àbọ́lọ́mọge ọlọ́lẹ́ gbọ́dọ̀ máa ṣẹ́yún torí bá ọba ti ṣẹ́yún ọtí pààyàn tí ọba lè ti pààyàn ọtí dáhùn wájú ọba tó ń lọ. You ladies, married women, and you ladies, unless you do not commit abortion. When you commit abortion, you kill somebody, you are a murderer. Ọlọ́run yóò pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òsì bí Nàìjíríà ṣe rí. Alasas do not kill your children for the want for the for the cause of want because you are in poverty. Bọ́ọ̀ bá ti lóyún fọkọ rẹ̀ fi í lẹ̀. I say, when you conceive for your husband, leave it. Ọ̀rí ọmọkùnrin tó wà bí tó bá fọmọ ọlọ́mọdé lóyún fílẹ̀. I say to you boy, where you you put her in a family way, do not ask her to commit abortion. Tá a ti lè sẹ́yìn fún yà, ọtí dára àwọn ẹgbẹ́ When you make her to commit abortion, I say you are guilty, you are blameable before your Lord. Ọ̀rí wọ ìyàwó ilé náà, tá a ti lè sẹ́yìn ọtí dára àwọn ẹgbẹ́ níwájú ọlọ́run. and you married woman when you commit abortion you are a criminal before your Lord. tó bá jẹ́ pé ìmọ̀sí ọkọ rẹ ni ẹ̀yin méjèèjì ẹ ti dára wájú ọlọ́run. Allah Allah as both of you are criminal before your Lord. ẹ̀yin tẹ̀ lé dá ń lẹ́ gbà. I say the soul you cannot create you kill. Ó ti wá rí bẹ́ẹ̀ fún yín, ẹ má retí ìkẹ́niwájú Ọlọ́run bá ní ìyàrá ẹ má retí. If you do like this, do not expect the mercy from Allah. You should be expecting the punishment from your Lord. Ẹ wá bójú Nàìjíríà lónìí. I think about Nigerian people today. Lórí ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ yìí. Concerning abortion. Wọ́n ti wá sọ lórí àyàn fúnra wọn. It is made compulsory among one another. Àwọn arí dọ́tọ̀ kò níṣẹ́ méjì, olùyíyọ náà níṣẹ́ tiẹ̀. I will see certain doctors they do not have any career except. Ibẹ̀ ló ti wá ara ibẹ̀ ló ti kọ́lé. Except abortion and a bore peace of land and a built some mansions. Ibẹ̀ ló ti wá arọkọ̀ tí ń gùn lára oyún ṣíṣẹ́. And it bore is right because it gain money in that portion. Nàìjíríà ẹ retí ìkẹ́ ìyàgbé I said to you, you expecting the blessing you Nigerian people do not expect the blessing you should expect the punishment from our Lord. Alẹ́ yìí lẹ́yìn ṣe family plan fáwọn ọmọ yín tó fẹ́ kàwé you are doing family planning for your children who want to have education. ọmọ rẹ ló ń fẹ́ kàwé. and your child says I want to have education. ọwọ́ àlọ́ ọba dọ́tọ̀ ọmọ yìí má gbowó mi lùgbó. and you you meet the doctor I do not want to leave my child to spend my money. Doctor, I ni mo wá kó wa gbàgbé ẹ̀ẹ́dún márùn-ún. ẹ ẹ kàbíyèsí lọ bring your child I will give her injection for five years. fúnra wa bàbá àti ìyá ló sílẹ̀kùn àgbèrè lè fọ́ ọmọ àwọn tí ń lọ ilé ẹ̀kọ́. and the father and the mother have already opened the door of adoptive fornication for the children who want to have education. bọ́dún méjì bá pé ọmọ tó ránṣẹ́ sí ìyá rẹ̀. And after two years, she said to the mother. Ìyá rẹ̀ kò wọlé pa kòsáwá kòsáwá wá mi. And the mother will say come home come and take certain injection. Ẹ̀yin ọmọ wa balẹ̀ ilé ẹ̀kọ́ tó wà oní Lamborghini ń gbé e jáde. Alahakubá. And the daughter the daughter's mind is addressed. Oní Volvo ń gbé e jáde. I could see her the one who has Lamborghini. Come oríṣiríṣi àwọn olówó ń gbọ́ máa jáde. and and the big daddy. tí wọ́n bá lọ́wọ́ fowó ilé ìwé ránṣẹ́ a ní kò ní rówó. I could see when you say you want to save some money for school fees she would say. ọmọ mother do not mind I, I, I have some money. ọmọ rẹ̀ wá kàwé já. and the daughter has graduated. ọmọ aṣèyàwó fún un. And you, you, you got unmarried. Ayé gbọ́ ọ̀run mà. And people came to celebrate with you. Ó wá wọlé ọkọ rẹ̀ lọ́dún kan ní kò lóyún. Ah where he go to the house when she go to the house of the husband. Lọ́dún kejì kò lóyún. The se the first year she did not have the fruit of marriage. The second year she did not have the fruit of marriage. Lọ́dún márùn-ún ọmọ rẹ̀ ò lóyún ní ọkọ. I could see the fifth year yes. she did not have the fruit of marriage. Ọdún mẹ́wàá ọmọ rẹ̀ ò lóyún ní ọkọ rẹ̀. ten years she did not conceal. ọwọ́ àpè bàbá rẹ̀ jókòó pé ọ̀rọ̀ ọmọ yìí mà yẹ ká lọ sọ́dọ̀ pásítọ̀ kó bá gbàdúrà. I call the father. This is our child. She does not have the fruit of marriage. Let them go to the pastor for special prayer. Ó mà yẹ ká lọ sọ́dọ̀ aláàjì ṣekó ní kó bá ṣàdúrà fún. I should go to the aláàjì ṣekó ní so that it, it, it, can, it can give her special prayer. Ẹ wá ń béèrè ọmọ ọlọ́mọ tẹ́ ẹ ti pa sẹ́yìn sẹ́yìn ẹ̀ ń béèrè lọ́wọ́ ọlọ́run báyìí. I will ask you for children that you have already cured from your core. Ẹ̀yin ìyá àti bàbá ṣe gbàgbé ni bẹ́ẹ̀ lẹ ṣe family plan fọ́mọ yín. And you father and mother have you forgotten that you did some family planning for your daughter? Ó dá ọmọ ilẹ̀ tó béèrè yìí tó fún yín ṣe bẹ́ẹ̀ pa gbogbo ẹ̀ tán ni. Ah, which I ask you for the children are like to you you kill all of them. Àní Nàìjíríà ọmọ rẹ̀ ìkẹ́ ìyá ọlọ́ni ẹ̀ máa retí. And you Nigerian people do not expect the mercy from our Lord is to expect the punishment. You know, dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Odi mẹ́ta. Ṣọ̀bọ̀. Nánú nàrí sí òkun wá ìyá ọ̀rùn. Ọlọ́run ẹjẹ́ mi láàyè ilé ìwé ìyàwó yìí. Àwọn ọ̀sẹ̀ wọ̀ mi yá. Allah says, let me explain Allah lèmi ni mò ń bọ́ yín ẹ̀yin òbí wọn. At the I provide your sustenance you parents. Ìjọ ìmọ̀yìn ọwọ́ mi ló wà ẹ̀yin Allah is feeding you father and mother bẹ́ẹ̀ ń ṣe ń jẹ bẹ́ẹ̀ ń mu ọ̀dọ̀ mi ní ti wá. and you all your provision from Allah. bẹ́ẹ̀ ṣe jẹ́ èèyàn lórí ilẹ̀ àtọ̀dọ̀ mi ni. how become somebody at the service of the earth from Allah. ẹ ẹ wọn ti ń bọ̀ wá sórí ilẹ̀ ayé ẹbí ilẹ̀ èmi náà yóò bọ̀. the children that are coming to this world leave them alone do not kill them I will provide for them. ǹjẹ́ wàá sọ ibẹ̀ rí? bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o èmẹ́rẹ́ nìkan kò níyàwó kò sì bímọ òun fúnra rẹ̀ ìjẹ́ imú rẹ̀ kò sì rọrùn fún. Allah Allah has the truth I see someone. It does not have wire and it does not have chair. But it is it's still living in poverty. Àlọ́ nìkan fúnra rẹ̀. Allah kò níyàwó débi tí ó bímọ àti wá jẹ àárọ̀ wàhálà ni. àti jẹ tọ̀sán wàhálà ni. àti wá rí talẹ́ jẹ ìdààmú ọmọ balẹ̀. Allahu I could see someone, It does not have wire. It does not have children. To eat in the morning is hard for him, and to eat in the afternoon is very hard. To eat at night is very hard àbísọ̀lá. ẹni tó bímọ ogójì Allahu Akbar. tó bá di láàárọ̀ táwọn ọmọ rẹ̀ ó bá gbowó bí ìgbà tó máa lé ìwé tò ní. Allahu Akbar. ibi tí wọ́n mú títí mú owó náà kò tán bẹ́ẹ̀ kò sì máa nira. Allahu Akbar. abẹ́rẹ́ sí i. The man has forty children. You could see Whenever they wanted to collect money in the morning, they lined up like the children, like the students in school. How ah, Allah provided for him, Allah made it easy. Ìmọ̀ràn tó ń fún yín yìí ni pé ọba ti lóyún fọkọ rẹ̀ fílẹ̀. I say when you are pregnant for your husband, leave it, do not commit abortion. Àwọn ọ̀lẹ́ fílẹ̀. And you cannot leave it. Tí ọkọ rẹ̀ kọ́ ló lóyún. Because your husband is not responsible for the pregnancy. Àwọn oyún àlè tẹ̀ ń gbé fọkọ ló dàgbà òmà yẹn lọ́wọ́ ládùúgbò. Are illegitimate children that you give to your husband has become the source of trial for you anymore. Bẹ́ẹ̀ ṣe ń lóyún fálè ẹ̀ ń lóyún fọkọ. Are you have children for the concubine nígbà táwọn ọmọ àgbẹ̀ àdúgbò yìí wá dàgbà tán wọn ò jẹ́ ká ọ̀ sùn wọn ò sì dé nílé sùn. and where the illegitimate children the bastard they are grown up they do not sleep they do not allow you to sleep. kódà wọ́n á burú débi pé wọn àjẹ́ kẹ́yìn náà ráyè gba iṣẹ́ yín lọ. and they do not allow you to go to your place of work it is worse. tọ iye ìdènà rẹ. wàlá takirọ̀ bú lè fọwọ́ ìṣà ọlọ́run ní ẹ̀yin èèyàn wọ̀nyí lọ́kùnrin àti obìnrin yín. Allah says human and women ọlọ́run gbogbo alamọ́ndí yẹ́bàjẹ́ ọlọ́run yẹn jìnnà sí ẹ má súnmọ́. Allah says do not come near to evil kéèyàn máa báyàwó níyàwó sùn ìbàjẹ́ ni ọlọ́run fẹ́. when you committing adultery fornication marital virginity it is indecent deeds kéèyàn máa tẹ̀lé ọkọ ọlọ́kọ kiri òtẹ́ẹ̀lì ìbàjẹ́ ni Ọlọ́run fẹ́. when you bring oh, husband of another person to the hotel it is indecent deed Allah does not allow this. àní kéèyàn máa lò lé àlọ́mọdú ládélébọ̀ lọ́lọ́mọge ìbàjẹ́ ni Ọlọ́run fẹ́. and go to the party from night to the dawn I say you married women and you ladies it is indecent deed Allah does not allow this. kéèyàn máa wá mutí ìbàjẹ́ ni Ọlọ́run fẹ́. When you are drinking intoxicating liquor, it is indecent, and that does not allow this. kéèyàn máa lọ ta bàbá ìjẹ̀bú ìbàjẹ́ ni ọlọ́run fẹ́. when you are committing gambling it is innocent thing and that is not allowed. kéèyàn lọ kéèyàn lọ yáwó èlé ìbàjẹ́ ni ọlọ́run fẹ́. when you are giving insurance to people it is innocent thing and that does not allow this. owó kọ́múlélàntà ìbàjẹ́ ni ọlọ́run fẹ́. Usually it is called place your breast on lantern. I say it is evil and I does not allow this lápò ìbàjẹ́ ni ọlọ́run fẹ́. lápò usury it is indecent and I does not allow this. gbogbo ọ̀nà àbàjẹ́ pọ̀ díẹ̀ la lè rí sọ fún yín lọ. I many indecent things. máa sọ̀rọ̀ mi ní ha. máa sọ̀rọ̀ èyí tó farahàn nínú ìbàjẹ́ là ń tọ́ka sí fún yín. Allah akbar. Allah akbar. And there are some that are apparent among independents. Èrì bó usually it is apparent. Owó And usually that is called place your breast on lantern it is open. <laughs> Bàbá Dèbú àpótí èṣù I will see gambling because of devil it is apparent. Ẹ̀wọ̀n I will see the devil of glory and there it is open sábàkà nínú ilé ọtí tọ́lọ̀ ń lòun fẹ́ ni o ó wá hẹ sábàkà tó gbé lọ mọ́kà ó hẹ gẹ́gẹ́ sórí ìbàjẹ́ rẹ farahàn one who is selling intoxicating liquor she is committing upon indecent. ẹ̀rọ aláàjì tó ló lọ mẹ́kà tó dé ó wá dó tẹ́lẹ̀ hòtẹ́ẹ̀lì ó dálẹ̀ ilé ìtura ìgbàjẹ́ rẹ̀ ó fara hàn. I say Alhaji who went to Mecca who went on pilgrimage to Mecca when he returned he established hotel I say it is indecent that is open. wàá máa bá tọ́nà. wàá ọlọ́run lè yíjọ pamọ́ inú bàjẹ́ ọlọ́run yẹ jìnnà sí. Allah said you should run away from the innocent that the secret. ìbàjẹ́ tí ọ̀gá bá wù níwà tó bá ṣe níṣẹ́ bábá ká ọmọ bẹ́ẹ̀ ojú ò máa wọ́n fún ara rẹ ọlọ́run sábúrú bàjẹ́ bẹ́ẹ̀. and the innocent innocent deed that when you commit it when people see you you will be humiliated do not come near it and that does not allow it. ọlọ́run ní bàjẹ́ tó ń fẹ́ ṣe ọwọ́ abisa yìí wọ́n bọ́ bàtà lẹ̀ ọwọ́ agbógbó ẹsẹ̀ rẹ ọ̀nfin lélẹ̀ ká má ba àgbúrò ẹsẹ̀ ọlọ́run ní ìbàjẹ́ ní sàfùmádé rẹ. Allahabar. I could see you want to commit indecent deeds in the midst of night. You put up your shoe and your are because you do not want people to see you. If Because innocent, they do not come near it. Ìbàjẹ́ Nàìjíríà ó lé kéka. I say, Nigerian people, they are committing many innocent deeds. Àrígbá bá gbọ́ kó ara ara àwọn obìnrin wọ̀nyí, wọn aláyé ṣerú ẹ̀. Eh. I could see her they snatch other people's husband they say it is a joke. ṣé mo gba jẹ̀rì wọn náà gba jẹ̀rì mi àyè ṣe rú ẹ̀. and when you snatch your eh, eh, husband eh. you snatch the, the husband another another person. àwọn àbàjẹ́ tó fojú hàn lò. this is open innocent deeds. ọ̀rí kan máa yọ̀lẹ̀ fẹ́ ọkọ ọ̀rẹ́ rẹ ìbàjẹ́ rẹ pamọ́. and you are dating the, the, the husband of your bosom friend. it's an innocent deed that is secret. ẹ̀yẹ wo ọ̀nà tá à tàn ara tá à tàn àgbà ara wa à ń tan ara wa jáde lọ gbẹ̀mí ara wa ọ̀nà náà ní nàìjíríà. as they were people are deceiving one another in order to kill them à ń sọ fún ẹgbẹ́ nàìjíríà kò lè rẹ́ni tún ṣe bẹ́ẹ̀ yóò da ẹgbẹ́ kò nú I say no one can do it good. Gbogbo ndọ́là ló yóò fẹ́ Nàìjíríà náà All things that Allah prohibited, those are the things you are practicing. Ìwọ ni kò di òkú ọlọ́ọ̀bà rẹ mú kọ́rọ́ ọlọ́ọ̀bà rẹ sí ń bẹ̀. I say hold on to the rope of Allah so that you can. Bí Nàìjíríà yóò wá ìyọ̀yẹ́ kò lẹ́mìí. I say do not expect good in this country anymore. Ìbẹ́ ẹ̀rọ àwọn aládìsí àgbáyé bá ṣe ń ṣẹ̀sìn. And you see the hard followers around the world. See the way they practice their religion. Àwọn ará kó gbogbo yín máa wá ní ìsìn aládìsí àgbáyé. And they have already shared all of you. Àwọn náà ń kó yín lọ tàbí And they take you to a Jew ọ̀pọ̀ ọkùnrin pọ̀ mọ́bìnrin. and the mingle sexes together. àwọn yìí náà nàdó àsàlátù lẹ́kùn ẹ̀ máa wá. and they establish àsàlátù for you to pray. ọlọ́run ó dà ká ṣe súrà táyà tọ́lọ́ ti tọ́ka sínú kúránì. and the church Allah said they should establish àsàlátù ọ̀tá Jew. obìnrin tí ó bá ṣe lọ́rọ́ lọ́sìn bẹ́ẹ̀ ṣe wà ní. if you want to worship Allah with sincere devotion you pay you should come by yourself you should be under hijab báwa nígbà lọ́wọ́ bẹ̀yìn lẹ̀ ń gbà lọ́wọ́. destroy the lies. Báwo ṣe adó lórí Kùránì nìkan là ń parọ́ fáyé? If we are, we stand firmly on the Holy Quran and know if you are the liars. Bẹ́ẹ̀ni tẹ́ ń tẹ̀lé àdìsí ọ̀rọ̀ ìyá lẹ́yìn bẹ́ẹ̀ni lẹ́ ń If you followers of Addis collections are the liars. Ẹni tí bá parọ́ náà méjèèjì kọ́lọ́wọ́ àlákà wa. I say may Allah destroy the liars. Wàlẹ́ tàtúnú nàfṣàlẹ́tì àrùnmọ̀lọ́hùn. Ìkàtúndínlẹ́yìn. Ẹ̀wọ̀n ní Nàìjíríà wò lójú. Eh ẹni nàìjíríà ó ráyè tọ ọlọ́lẹ̀ gbọdọ̀ gbẹ̀mí ara yín lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ ẹ wá wọ̀nà táwọn ìjọba wa ń dà lórí ìjọba ẹni ń gbẹ̀mí èèyàn mẹ́fà kó tó lórí ipò ẹni ń gbẹ̀mí èèyàn méje kó tó lórí ipò ẹni ń gbẹ̀mí èèyàn mẹ́wàá kó tó lórí ipò. ojú <laughs> oyè kì í ṣe eré o ọ̀rọ̀ ni kì í yá o kì í ṣe eré.

ìyá rẹ ìyẹ̀rí èèyàn mẹ́fà tó gbà ìdájọ́ rẹ̀ ń bẹ́ lọ́dọ̀ ọlọ́run padà ilé tó wá kọ́ tó bá kú ṣé yóò gbé dání ọkọ rẹ̀ tí ń gùn tó bá kú ṣé yóò gbé dání ẹ̀sùn nǹkan náà tó wá ṣe lórí ilẹ̀ ayé tí gbé padà sálì kìámà kò sí ọlọ́run ṣé wàá ráyé wá nù. Allah says, do not take life that is not that is made sacred do not kill bekusia and some top government functionaries so that the MFA, fail because they could before they could acquire certain position they kill people look look at the person who kill like six people before he attain certain position and he got money he built four mansions and he had four cars but I say to you the time the day we die all four houses, and because they will not be buried alongside with him, they will go alone. I say, I will be called to account for what they have done on the surface of the earth. I say, what is it my there? It is vanity upon vanity. ọ̀pọ̀ àwọn olóṣèlú wa ni wọ́n ṣe bẹ́ẹ̀. I say the politicians this is what they do. bí ká wálé méjì ká má máa bí wọlé sí. and somebody get missing day by day bí ká gba ẹlòmíì mọ ojúrò náà rẹ̀ aláfa and they keep people along the road bí ká lọ gba ẹlòmíì mọ lé and they keep people in their own houses. ẹni tá a bá wá bẹ́ẹ̀ pa ọmọ béèrè owó tí ò ní lọ́wọ́ rẹ̀. and the person they do not want to assassinate they ask him to pay huge amount of money. tó ní àbá bẹ́ẹ̀ gbẹ̀mí ara rẹ̀ là yóò wá níbo ni kò ń gbé yìí. and where he wants to save himself he will say where should I bring the money. àní nígbà kan náà ń fẹ́ yẹn aṣọ ògbó owó owó ló kú olóyè lábí sọ̀bù owó nàìjíríà ní ìṣe. I say in the poor should useless people to make money ritual but I say today the one who is alive is used to to be to use to do money ritual. àníta ọba jẹ́ lọ́lá tó ọba jẹ́ nípò nàìjíríà lónìí ká bá ti gbé ọ̀dọ́wọ́. I say when you are rich and you are position enable position in Nigeria today when you are kidnapped you become money for people. Sábàtì lè gbé ẹja lè kó nu ilé rẹ̀ When you are kidnapped from your house you become money. Kápẹ́ bọ́ọ̀lù fún bóyá máa bá ara ilé rẹ̀ sọ̀rọ̀. And they will give you four talk to your own people. Iye báyìí la fẹ́ This is the ransom you have to pay and you place it somewhere. Ntọ́wá ṣe mí lé mà tó yà mí lẹ́nu and it is surprising àtijọ́ dájú wá ń gbé owó náà lọ síbi tó ti ní ká wá gbà á wọn àwọn nìkan mú níjọ́ látijọ́ náà. àwọn kò sí ọ as they take the money to the place where it be taken they do not arrest anyone. ìbẹ̀rẹ̀ rẹ̀ á mọ̀ pé ìbàjẹ́ nàìjíríà ó ti dé gbòǹgbò. ọ̀la ọ̀la the indigenous of Nigerian people. olórí wa látàkì tùlù nàbùsà ẹ má gbèmí ara yín nù. àlejò àwọn ọmọ ìlú ọ̀hún èmi ọlọ́ni gbọ́dọ̀ gbẹ̀mí ara yín. I do not take any life it is my sacred do not kill. Ìyálé gbọ́dọ̀ gbẹ̀mí ìyàwó. I say the first one should not kill the second wife. Ìyàwó gbọ́dọ̀ gbẹ̀mí ìyálé. And the second wife should not kill the first wife. Ọmọ gbọ́dọ̀ gbẹ̀mí bàbá. And the child must not know it. Bàbá gbọ́dọ̀ gbẹ̀mí ọmọ rẹ̀. Must not kill your child. Ọ̀rẹ́ mi gbọ́dọ̀ gbẹ̀mí ara wa. And you too friend do not kill each other ní nàìjíríà ikọ. and it is not Nigerian. gbogbo èyí ṣẹlẹ̀. all these are happening now. bàbá ń gbé ní ọmọ rẹ̀. and the father is killing the child. ọmọ fúnra rẹ̀ ń gbẹ̀mí bàbá tó bí. and the son kills the father. ọkọ ń gbẹ̀mí ìyàwó. and the husband kills the wife. ìyàwó náà ń ta ọkọ rẹ̀ pọ́lọ́pá àwọn sẹ́kọ̀ ọ̀nẹ́sẹ̀ nàìjíríà ẹ̀ retí kẹ́ and where it secure the husband the you Nigerian people they are expecting the blessing from Allah. bẹ́ẹ̀ Buhari kò ń bẹ́ẹ̀. Buhari left there, Ali Gamari was shot. Eh. And they say the government of Buhari was not good. Aláwọ̀ Bukarani Dagbado. Àwọn ìṣẹ́yà wọ́n ti sọ ọ̀pọ̀ Boko Haram máa ṣe sọ ìlú sọ abúlé kù. And they were burning people, burning houses. Aṣíwájú Adìde lẹ̀. Aṣíwájú came down. Ó wà ní wàhálà èmi ló kàn. And he said, it is my turn. Ẹni eh, ló It is my turn. Ọlọ́run tó kàn ọ́ ọ̀bùn yìí. Eh, we surely see ẹsẹ bí wọn ló kàn ẹ wà ní ìbí náà mà pé wọn ló kàn nítorí wọn kàn ọ ọ fojú nàìjíríà ló fàdú wà wà fojú yìí. I say it is your turn I know it is your turn. What is your turn? We surely see and Nigeria will see. ṣé nítorí wọn kàn wá ní sí àárín àbáàrí. àárín àbúrò sẹ ẹ ẹ ẹ àní tó ká èmi pẹ̀lú rẹ nàìjíríà báyìí àwọn àfojúrí àfojúrí àwọn àfojúrí. we have already seen what is our turn with Nigerian people. ojú wa lẹ̀ yín wáyé káàkiri àgbáyé jẹ. <laughs> ṣé àwa sínú wàhálà. Ah! àlàyé ọlọ́run gbàdé kọ́kọ́ kàn wá èpolo kọ́kọ́ kàn. I could see what was our turn? the first was the hiking and the price of petrol. Àwọn àlejò wọn àdìpúrọ̀ èmi kàlùkù àwa sáré sí ní gáàsì. I could see her where we called Accra and the price of the of the petrol and diesel. Sáàbù wa mà ní sí gáàsì dá ní And we call for gas we can now see the price of gas now. Sáàmà ní sí dísù dá ní ìsìn. And can you tell the price of Sáàmà ní sábò láìsí dá ní ìsìn. And you tell the price of the price of rice. Àbúrò àìsí wọ fifty thousand. Uh-huh. And the price of rice is fifty thousand naira. Say, Maria, go say, go there. I will see a bag of semo filter today. That is our turn tọ́ ó do not take life it is made sacred. except by the way of justice of the law. bí ọ̀nà wo wá lọ́nà ẹ̀tọ́ tá a lè fi gbẹ̀mí ara wa. what is the way of justice? ẹ̀rí báwo oníṣẹ́ ṣe ń pariwo. Are you sure those who practice indigenous traditional culture? Wọ́n tako wọ́n tako àwọn Mùsùlùmí. And they were attacking the Muslims. Àwọn Mùsùlùmí náà àwọn náà ń tako wọn. And the Muslims are attacking them. Ọlọ́run bá bá fàdé díẹ̀ tó bá dìgbà ẹ para yín. And where it came to war, I say, Allah allow it to to wage war against them. Ọ̀nà ẹ̀tọ́ kanu. That is the right way. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá mú yẹn tó bá bá yẹn tẹ́ gbélé ẹjọ́ tó bá lé lóòótọ́ ló ń pa Ọlọ́run ẹ̀ka yapa I say somebody who kill you should kill him back. Dáàlùkún wà fọ́ọ̀kùn bí. Ọlọ́run ní Záàlìkún. Àwọn ìdájọ́ tí mo mú wá sétí ìgbọ́ yín yìí. Wà fọ́ọ̀kùn bí ìkìlọ̀ ní fún yín. Allah says all these laws and commands they are the admonition for you. Mo fi kìlọ̀ fún látọ̀dọ̀ èmi Ọlọ́run ni. It is a command from your Lord. La'allakum taqiluna. Tí a bá jẹ́ni tó ní làákàyè, ẹ pé kìlọ̀ ni. If you are men of wisdom, men of understanding, men of sense, you will know this is command from Allah. Tẹ́ If you are thinking, and you will know it is the warning from Allah. Àwọn ọ̀dọ́ tí ń tọ́ka sí fún yín, ìjẹ́ bá lè padà kú ń bẹ̀, ìkẹ́ mi lẹ̀ ẹ́ ní jìyà. If you withdraw yourself from all these indecent things, you will have the mercy of Allah, the blessing of your Lord, you will not be punished àwọn tó bá dẹ́gbẹ́ orí àwọn nǹkan wọ̀nyí ló wà ẹ má retí kẹ́mi ìlànà ẹ má retí. when you continue to complete this innocent deed do not expect the blessing from Allah you should be expecting the punishment from Allah. eléyìí ló ń jẹ ẹbí tá a fúnra wa jẹ alhamdulilayi. and this is the spiritual lesson from Allah. bẹ́ẹ̀ ìyá wa ṣe gbọ́ yìí ẹ mú dání délé. our mothers as you elders we should take this to our home. bẹ́ẹ̀ bàbá wa ṣe gbọ́ yìí ẹ mú dání délé. ensure our fathers sacred form kéríkàlùkù wá dòdò kó ronú ara rẹ̀ wò lórí ìtọ́lọ̀ ọba sọ yìí. and sit down and have in faith concerning what Allah said. tọ́ba lálẹ́ sọ fún pé ibi tá a bá dé náà tó gẹ́. when you have concubine tell him or her this is enough do not do this anymore. tó bá dá ṣọ́ọ̀bù ọtí ilẹ̀ ọ̀yà apá ọ̀yà àtìlẹ̀kùn ọkọ̀tà. when you have your parlour you should close the shop. tó o bá gbowó lápò ọwọ́ náà àti sákò ìkọ́kù mẹ́. when you collect lápò you should go and return the money. do not do this anymore. tó bá gbowó kọ́múlé láńtà ọ̀yà ọwọ́ náà àti sáfù wa. when you collect the usually go place your bread on lantern. gbogbo àwọn ìbàjẹ́ dọ́lọ́ ọba ń tọ́ka sí yìí ẹ̀ sákò ń bẹ́ẹ̀. all these these and these are alarming, shall withdraw yourself from them. Tọ́ ọ̀rọ̀ ha. Ìṣọ̀lá Suratul Azab Quran chapter thirty-three min ayat isnin wa talasun from verse thirty-two. Yé nisa ànàbíyì. Tọ́ ẹ̀sùn díẹ̀ sẹ́yìn. Nà ẹ lọ sí àyà. 29 نعم سورة العذاب عشرون Quran chapter thirty-three. 33 من آية 29 إن شاء الله from verse 29 ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta láṣẹ ọlọ́run kí ni orúkọ wọn. You my daughters ah, Adéjàre Abdullahi Adéjàre Abdullahi kí lórúkọ ìyàwó tiẹ̀ ọlọ́run máa pè pẹ̀lú ìyàwó tiwọn ni. pẹ̀lú bẹ́ẹ̀lù rahamatalahi. bẹ́ẹ̀lù rahamatalahi. ẹni àkọ́kọ́ nìyẹn ẹni kejì ọlájídé ibrahim. ọtí jẹun àjẹyó. ṣé lè bẹ́ẹ̀lù ní padà sí. Ah. nígbà ṣe ìdìbò tó wá ní ma padà lọ ní bàbá rẹ̀. ẹni àkọ́kọ́ alfa adéjàre abdullahi. tẹ̀lé aláwọ̀ àṣọ ọ̀pàdà lọ ní bàbá rẹ lọ́lẹ̀ mo jẹ́ mi ẹ̀ o ní ara ramadalayi adébóyè sẹbí adéjàre abdullahi and ramatalayi adéjàre àwọn ọmọ wa tó péjú owó lò kọ́ bá ṣe ọlọ́run àwọn ọmọ wa tó sọ̀mí tẹ̀mí ara wọn fọlọ́run. Say the way to Allah wọ́n dẹ́kọ̀ọ́ tọ́lọ́ wọ́n sì dúró lórí ẹ̀. and they have the knowledge of allure and they stood on them. ọlọ́run ọba wa náà sì gbà wá níkẹ́. Allah embrace them. tó bá dé ọmọ mi ìgbésẹ̀ wà yí ẹ̀yẹ bọ́ gbòòrò ẹ máa rí dájú ẹ máa pa ń gbòòrò ẹgbẹ́ kẹyìn yóò máa fi síkò bí a kò ní wá ọ́pùnà ẹgbẹ́ kẹyìn náà tó bá gbé lébò yóò sì bọ́ ọ̀nà gbogbo gbogbo ní bàbá yóò máa lọ tí ó máa ta ara yẹn gbogbo òde ìgbésẹ̀ yóò máa ta ara yẹn agbẹ́mẹ́ta òun yóò máa kiri bí ìwé lẹ́lẹ̀. And you see her. And ladies like this outside there, they are gallivanting. Like you could see, Allah had made them to submit here. Ẹni ẹlẹ́ẹ̀kejì. Àǹfà Ọlájídé Ibrahim. Tẹ̀bí. Àwọn ni wọ́n fẹ́ aminatulayi ọlájídé ibrahim aminatulayi ọlájídé alahaba ọlájídé ibrahim and husband of aminatulayi ọlájídé ara àwọn ọmọ wa tó yege látọwọ́ ọlọ́run. alhamdulilayi alayi the good children. ọlọ́run ṣeun. ẹni ẹlẹ́ẹ̀kẹta àwọn ni àlùfáà alani ibrahim. tẹ̀bí. ọlọ́run ṣeun àwọn ni wọ́n fẹ́ mansuratu ibrahim alani. tàbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àánú ọlọ́run lé wọn bá. All the two children they have the mercy of Allah. ẹ mọ̀ wípé àbẹ́ẹ̀rí àwọn ọmọ yẹn ọ̀tí ẹ̀dá ayé. Mm abẹ́rẹ́ láti kékeré wọn náà láti wá da nǹkan bọ̀ lójú báyìí ọwọ́ ayé dárò wọn bí ìgbà tá a dájọ́ ọkú fún wọn. Ah, you may say they do not allow these people to have the share of my enjoyment of my. Ọjọ́ ti lọ ní tí n bá ní kí n mú ẹ lọ sínú súrà kan ní àmọ́jọ́ ti lọ. Alahaba bayan kálímà bẹ́ẹ̀ àánú ọlọ́run wà lórí àwọn ọmọ yìí. wàlá. and and the mercy of Allah. tábìlì ti wọlé fọlọ́ ọba láti kékeré wọn. alhamdulilayi. and the observe the rule of ijó àjọ àgbẹ̀kọ́ àwọn ò nágbèrò ayé rárá àdùnnú mọ asanu bẹẹ abiwọn sínú ẹsìn wọn dẹ jókòó sínú ẹsìn. láwọn fẹ́ràn lọ́wọ́ bá wọn láti kékeré wọn tó fi dàgbà. and they listen to the message from our Lord. ẹ̀rọ ìgbẹ́gbà kan ń bọ̀ lójú agbo òṣìjú lẹ̀. I could see they did not uncover their faces. rọ́bà náà ti kà láti lò fún wa. and that is for the daughters of the living men. láti wá lọ́kọ̀ọ́ wọn àwọn abẹ́ ṣe ìyàwó wọn ká kọjá sílé ọkọ wọn. ṣé wọn máa yọ ọmọ ọmọ yọ ọkùnrin tọkọ rẹ ti gbé wá ká ọmọ lé. I will see how many men your daughter brought home. èrè lè lóye o yíyọ gbé wá ń jẹ gbọngàn ánìmá mi ẹfì yẹn lẹ ìmí ìtòlè lóyè ó wá sọ kò lè di yóò sọ di àkàrà àti mẹ́mẹ́. I I I will say who is this? and you brought one up last week and and she said mother leave this alone I said this is a new one. àní ẹ ṣe lọ ẹ jẹ́ káwọn ọmọ yín Worship God. Let your daughters and your children let them worship Allah. Ọlọ́run ọba ló Allah created you worship him àwọn ọmọ tẹ ẹ bí ọlọ́run bá ló fún yín ẹ dojú wọn kọ ẹ̀sìn tọ́lọ́run. your children you have Allah bestow them on you. ọlọ́run wà ní wo wèrè wèrè náà ní yí bá pa á. I do not call us my people. We are not mad at all. Bẹ́ẹ̀ bá pè wá bẹ́ẹ̀, ó kọ dáadáa lẹ sọ wá. I say when you call us my people, it is good. Dàda Nabi Muhammad bẹ̀rẹ̀ láyé. When Prophet Muhammad was alive, in màjínú. Wà á níwèé and the soil àwọn tó wá ń bí ànábì ní wéèrè wọn lè wéèrè ní àbájáde ìgbàlè. àkọsùnkọ ní mad person were they not the mad people ẹni tí ń kí sí ọlọ́run bá fún wa ṣé ní wéèrè. and the one who was preaching the words of Allah to the fear is the man. àwọn tẹ́ni wọn kọ ọ̀rọ̀ ọlọ́run bá wọn láti gbọ́ àwọn gan ni wéèrè. and those who entered to listen to the words of Allah they were the mad people. ó yà máa mi. Surah Al-Azab kìlórí Quran Quran chapter thirty three min ayat tisi wa ishurun from verse twenty nine. Wa in kunna turinna Allaha wa rasulahu. Ọlọ́ni wa in kunna. Wa kuntunna. Wa kuntunna. Turidina Allaha. Ọlọ́ni láwọn obìnrin wa tó dókòó yìí. Aláìsí báwo sí dúró lẹ̀ wọ́n ti wà lábẹ́ òfin ọlọ́run àwọn ọlọ́run ọba wa ń bá wí ń bí ọlọ́run tá a bá ti nífẹ̀ẹ́ sọ́lọ́run ọba wa tátorí ẹ̀ wọlé fọlọ́run. And that says you are daughters when you have the love of Allah. aláwọ̀ ayé wa wọ̀nyí. Tọ́ba nífẹ̀ẹ́ Ọlọ́run ọba wọn lóòótọ́ lábẹ́ aṣọ táwa yìí. When you seek the love of Allah under hijab under your veil. Kí wá lè túmọ̀ apá nífẹ̀ẹ́ Ọlọ́run? Òfin Ọlọ́run náà máa tẹ̀lé lábẹ́ aṣọ yìí. What is the meaning? You observe the limits of Allah under hijab. Àṣẹ Ọlọ́run ọba náà máa tẹ̀lé lábẹ́ aṣọ yìí. You obey the commands of Allah under hijab. Ìdájọ́ Ọlọ́run ọba náà máa lò lábẹ́ aṣọ táwa yìí. Follow the judgment of Allah under hijab. Tábà nífẹ̀ẹ́ Ọlọ́run. If you love Allah rárá. wọ́rọ̀ sùlẹ̀wù. ọlọ́ni wọ́rọ̀ sùlẹ̀wù tábà lè nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá Muhammad. sallallahu alaihi wasallam. mọ́kùnrin Muhammad ó dàbí báwo ìdájọ́ òfin tí ń ṣe kùránì tó ti ṣe mọ́ wa bá wa tọ́ba ti nífẹ̀ẹ́ sí ìdájọ́ náà láti nífẹ̀ẹ́ sí òjíṣẹ́ náà tó mọ́ wa. When you love the Holy Quran, the messenger brought to you as you love the messenger who brought the revelation. والدار الآخرة جميل àbí ká bá nífẹ̀ẹ́ sọ́lọ́ ọba wọn tó ní wọn ìdèjì nífẹ̀ẹ́ sọ́lọ́ ọba náà fi wọlé fọ́lọ́ ọba yìí. If they love Allah, their creator, they love Allah, that is the reason they are under a job. Wọ́n lè wá nífẹ̀ẹ́ sódì sí ọlọ́run tó gbọ́ láti ẹnu rẹ̀ pé káwọn ó pa ẹwà àwọn máa fún ọkùnrin mi. And the law, the messenger of Allah who preach to them that they should cover their beauty. Ọlọ́run lókun ìgbà tó bá ti rí i ṣe wàdá ìlera àṣẹwọ̀tì àti nífẹ̀ẹ́ sí ilé ìgbẹ̀yìn and once they do this I say they love the world. ọgbà àlìjáná ibi tí gbogbo ìkẹ́ parí sí wọ́n ti nífẹ̀ẹ́ sí i láti wọ bẹ̀. they love to enter the home of the hereafter where they will have the mercy of Allah. فإن الله أجل المحسنات منكن. ọlọ́run lé mi ọlọ́run ọba. àgàwàjẹ́lá. tí wọ́n wọ̀ wọ́n lẹ́mìí tàbí gbàgbọ́dọ̀ wọn wá aṣọ yìí aláàbọ̀ mo ti ládé òfà olùṣèré olóbìnrin bẹ́ẹ̀ nínú wọn. Allah says we have made their heart to submit for the will of Allah and has already prepared for them their reward. ó dàgbé wàhálà dé ìdèmí ọlọ́run ní fún wa. What is the promise of Allah for you? Ajire asime. Ọlọ́yin ẹ̀sẹ̀ tó tóbi. Ju gbogbo dáyẹ̀ lẹ́yìn ń kó jọ láyé, òun bá pàdé ní gbangba àlùkìyàmà. Allah promised them a great reward and an exalted position in the hereafter. Ó dáa kí wọ́n á lẹ̀sán tó tóbi ẹ̀ wò. What is the great reward Allah is talking about. Ẹni bá ti wọ gba àlìjáná, ó ti wà nínú ẹ̀sán tó tóbi. Once you enter the garden of paradise, garden of eternity, you go the great reward we're talking about. Ohun bá fẹ́ jẹ mbẹ̀ ni yóò máa jẹ. I will eat whatever you like there. Ohun bá fẹ́ mu mbẹ̀ ni yóò máa mu. I will drink whatever you like there. Ohun tẹ ẹ lọ́rùn máa wọ̀ láṣọ. And whatever you like that is what you wear in garments. Kò ní ronúro nǹkan kan mọ́ kọjá ntẹ́mi rẹ bá ti fẹ́. I will not think about anything you will not lack anything you get whatever you want. Yóò máa jẹ yóò máa mu pẹ̀lú ọ̀rùn bẹ́ẹ̀. And eat with ease and you drink with ease. Ìbànújẹ́ kan sí fún máa ní bá ti wọ bàbá yìí. I will become unhappy in the garden of eternity. Ó yẹ ká lọ kírun kò sí mbẹ̀ mọ́. I will not go for prayer for some man in the garden of eternity. Ẹja gbààwẹ̀ kò sí níbẹ̀ mọ́. I do not observe fasting in the garden of eternity. Kò sí ní tí ó gbẹ nínú ọgbà àlùjáná kò ní í yàgbẹ́. I say when you eat in the garden of eternity you no visit toilet. Kò sí tí ó bu nínú ọgbà àlùjáná kò ní í tọ̀. Whatever you drink in the garden of eternity you no pass urine. Torí ilé ló wà nínú ọgbà àlùjáná kò sí lè gbẹ́ mbẹ̀ kò sí lè tọ̀ mbẹ̀. There is no toilet in eternity eléyìí ni tó tóbi jù fáwọn tó bá wọ bẹ̀. that is the great reward for you who enter the garden of eternity. That is the reason you see our women on the hijab. Eléyìí ló ṣokùn bàtà àwọn ọmọ wa náà fi fẹ́ wọlé fọlọ́wọ́ bá bí tìyá wa. That is the reason we see our ladies they want to they want to enter. Tó bá ti mọ̀ pé àwọn ọ̀dà wa wà yóò tán àlùkámọ̀ làwọn ó padà sí. And they know this this world want to the hereafter. Ẹni bí ìbá máa rò bẹ́ẹ̀ ó wáyé àwa ṣòfò gbà náà. When you do not think about the hereafter I say the life is lost and dear. Alẹ́ ni tí ìbá máa rò bẹ́ẹ̀ ó wáyé àwa dànù when you do not think like this I say your your life is low gbogbo ń tọ́ o lè ní lórí ilẹ̀ ayé ọ̀dà alẹ́gbẹ̀yìn náà ni. whatever you have in this world it will surely leave everything behind you. ẹsẹ̀ mẹ́ta yìí náà náà wà á gbé wọ̀. I say you will surely be buried. Ayat Salasun verse thirty. Yẹ́nì sẹ́yà nàbí yìí tọ́ ọlọ́ni ẹ̀rí ìyàwó ànábì Muhammad. and you of Muhammad ẹ̀rí tó bá ti wá kan ìyàwó ànábì Muhammad ó ti kan ìyàwó àwọn amúmìnì tèmi náà. I say what addresses the wife of Muhammad has addressed the wife of the living man ẹ wá rí i tó ká yàwó ànábì ó fi kan yàwó àwọn àyàwó àwọn àtiwá náà. Àwọn tẹ́wà across the wife of the Muhammad as across to the wife of the believers. Man yati minkunna bi fahishatin mubayyinatin. Sẹ́wọ́n gbọ́, ọlọ́lẹ́ni yóò bá ṣe sìnà náà àwọn obìnrin yìí náà báyìí. Allah says, whoever commits adultery, fornication, marital fidelity amongst you women and a judge. Ṣé ìmọ̀ bá wà lábẹ́ aṣọ ẹnìkan òyìnbó? Àyọ̀ ọ̀dà ìjọ náà sees your beauty táwọn náà bá wá fẹ́ wá wá hàn sọ́kùnrin tó bá gorí wọn. when you allow other men to see your beauty and commit fornication adultery amata fidelity with you. ọlọ́run tó bá jẹ́ pé ìwà àbàjẹ́ tẹ́ òsínà tẹ́ ṣe yẹn ó bá bá àánú ìjọ olúwa. and when it is made apparent what you've done in evil. kìlọ̀ náà wí. you don afro lẹ́yìn ẹ̀dá bùdé ìfẹ́ ìní. ọlọ́run yìí méjì láàfin jẹ wọn dípò èyí tẹ̀ sínú ẹ̀ á. When they are guilty of unseemly conduct like this, they shall surely doubly punished. Kí ni wàá bí ìyá tiwọn fi jẹ́ ìlọ́po méjì? Why will the punishment will be doubled àwọn jókòó ní Kùránì wá sí gbọ́ and they are under the Holy Quran they hear it àwọn adófin wa wá sí ìmọ̀ á sì mọ̀ fún. and they know the judgment of Allah the commands of Allah. tó bá mú wa rú òfin ajẹ́ kí ọlọ́run bá wa kò tẹ́ wọn lójú nù. when they commit in conduct like this I say they do not value Allah. tábà bẹ́ẹ̀ jẹ́ ìrìn aláìmọ̀kan níyà mẹ́wàá ogún yàrá fi jẹ àwọn. wọ́n yẹ wọ́n fi bọ́ ẹ lọ́wọ́ ten punishment I say their home will be twenty. Amáwo ọmọ gbìyànjú ọmọ sọ̀rọ̀ àwọn níbi irú ìṣesí bẹ́ẹ̀. And they should restrain them from themselves from inconduct. Torí Kùrán ni ó máa kìlọ̀ fún wa ní gbogbo ìgbà, ó sì máa bẹ̀rẹ̀ sí ara wọn. The Quran is warning them every now and then and they hear it. Ọ̀nìmọ̀ wa rò wí ẹ̀ hẹ́ẹ̀ ìyá mẹ́wàá tiẹ̀ ìyá mẹ́wàá tèmi tiẹ̀ máa níwọ̀n bá a a débi ìyá ni I may say my heart is little compared to them I say you not tasted the punishment that is the reason you are talking like this. Àmọ̀ bẹ́ni tí ń gbọ́rọ̀ náà ọba ó yàtọ̀ sẹ́ni tí ò gbọ́. And the one who listen to the words of our Lord cannot be compared to the one who does not listen. Àrẹ́ni tí ń gbọ́ tí ò kó oúnjẹ, òun lè fún ara rẹ̀ ronú àdá kó sákòmí ìwà àbàjẹ́. I say the word one who listens to it and may, may have the repentance. ọ̀rọ̀ àríwájú wọn rí i pé bó bá tiẹ̀ ti lé jásí kó jásí fún mi bí tiẹ̀ bá jásí kú wàhálà ní fún ọ ikú. I say you who do not care about the laws of Allah when you die it will be trouble for you in the hereafter. wà á kẹ́lẹ̀ lẹ́yìn kàálà lẹ́yìn ẹ̀sìn ìrọ̀rùn. tàbí ọlọ́run wà kánà zálíkà. àlẹ́lẹ́ yẹn sí ọlọ́run ló rọ̀ mí lọ́rùn ẹni bá lè wọlé fẹ́mi ọlọ́run tó bá ṣe sìnà kí n jẹ́ Is It easy for me to punish anyone under a jar who commit adultery, fornication, myself, eternity. Ọlọ́run máa ń sọ ọ̀rọ̀ yìí láti fi hàn wá pé ẹnìkan ò fálù níwájú Ọlọ́run tó lè jẹ́ No one is excluded when you commit evil and I will punish you. Má kọ̀tọ̀ Ọlọ́run bá ní má jìyà do not commit evil before your Lord. tó o ti kọ́ tó rẹ ìyà jẹ. once you commit evil and I will punish you. tó o bá lórí ẹ̀sìn tó ọba ìyà ló ń jẹ. if you are leader of a religion and you commit evil and I will punish you. gbogbo ń dọ̀wọ́ ó lè jẹ́ ọkọ̀ tó rẹ náà lọ ní jíyà. whatever you hear I say do not commit evil if you do not want the punishment from our Lord. ìyẹn là ń ṣàlàyé báwa aládìsí àgbáyé ẹ̀ ń bẹ́ẹ̀ yà lọ́wọ́ ọlọ́ọ̀bà Lord around the world you are inviting the punishment from your Lord. ṣùgbọ́n wọ́n ń bínú àwọn bá wa jà. and they are angry with us and they are fighting us. àwọn akọ́lẹ̀ bàjá ọlọ́ọ̀bá yìí tẹ kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ òní ẹ̀dójúkọ. I say do not fight us I should fight Allah who rejected his words. ẹ̀yà ọmọ mi. ayé ti yíra ọ̀sán àtúntò verse thirty one. wàá máa ń jẹ́ tinútìmí kúndà lélẹ́yìí. ọlọ́ni wà má ní yákí ti ní gúnnà lílẹ́yì ẹ aráwọ̀ ya wa wọ̀nyí ẹni tó bá ń tẹrí bá fòfin nínú wa bá wà lábẹ́ aṣọ àìsàn bẹ́ẹ̀ wà hàn dúdú ló wà ń bẹ́ẹ̀ mà pupa ló wà chocolate colour ló wà ń bẹ̀rẹ̀ lè mà àwọn ti pa ìwà wọn máa ń fọkùnrin míì láti rí wọn lọ́jọ́ ọkọ wọn nìkan. Allah Akbar. Allah says those who are devout among you women under hijab they cover their beauty they do not expose their beauty to other men. ọlọ́lẹ́yìn ó bá bẹ̀rù ọ̀mí ọlọ́ọ̀dẹ́rù àyè yìí. when you fear Allah like this. wọ́n á bọ̀ alóyè bá tẹ́ra rẹ̀ bá fòfin ọlọ́run dérú ààyè yìí. and you submit yourself before your Lord. Allah. wọ́rọ̀ sùlẹ̀wù. wọ́rọ̀ sùlẹ̀wù ó wá gbọ́rọ̀ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run ó sì tẹ̀lé. and hear the message from the messenger of Allah and you follow. wàtá máa sọ ọ́ lẹ́hàn. ọlọ́run wàtá máa lè sọ ọ́ lẹ́hàn ọ̀hún arílábí aṣọ táwa yìí iṣẹ́ rẹ̀ ní tọwọ́ wọn ṣẹlẹ̀. and your working righteousness under a job. èrè rẹ́rìn lẹ́sẹ̀. and your working righteousness. ọ̀rọ̀ rẹ̀ ní jáde lẹ́nu wọn. and your uttering the words of righteousness. àníyàn dáadáa náà síra wọn lábẹ́ aṣọ yìí. and the have intention under a job. àníyàn dáadáa sí àwọn ọkọ wọn lábẹ́ aṣọ yìí. they have intention concerning their husband under a job. àníyàn dáadáa sí àwọn ọmọ tó bí lábẹ́ aṣọ sọ yìí. they have good intention toward their own children and their children. wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ nù. that is righteousness we are talking about. ṣùgbọ́n bá jẹ́ ìbàjẹ́ àwòkọ̀ fún Ghana. our tó is innocent they withdraw themselves from it. sábà wà nínú mọ́tò àwọn ní dásọ̀rọ̀ ọlọ́rọ̀. wọ́n dà in the vehicle they do not endure they do not endure. wọ́n ní bẹ́ẹ̀ lẹ́nu ọkọ̀ tábàwọ̀ tó jókòó ilé kẹ́lẹ́ àná máa bá wọn àròjọ. and they do not join them to talk when they are in the vehicle ẹ̀rọ láti bá ṣerú ẹ̀ eégún ni ọ́ àìsẹ̀lẹ̀ ọlọ́run. and when you are when you talk with people I say you are masquerader. nù tí ẹ àjẹrọ ẹ màrúwẹ̀ tẹ́yìnì. ọlọ́run ní bàbá ṣe lọ́hùn débi pé wọ́n ń bẹ̀rù ọlọ́run lórí aṣọ tán nínú aṣọ tán wà yìí wọ́n wá ṣiṣẹ́ rẹ pẹ̀lú ẹ̀ ah, ọlọ́nìnú tí ah, àdìrọ́ àmọ̀rọ̀tẹ́ ah, ẹ̀sán àtàyé ń bẹ́ ńlẹ̀ fún wa àrídá mọ̀nira tó bá ní gbangba àlìjáàmà inú kẹ́hìn ọlọ́lá jù wá sí. When you are devoted on the job. Allah will surely give you your reward twice. You have the reward in this world. I say you will not fear actual, but in the hereafter Allah will surely give you the reward. Oh Allah, no ọlọ́run. Sẹ́ni bá ti wá wà ẹ̀bùn Yorùbá kó orúkọ Yorùbá mú gan-an. Ọlọ́run bá dẹ̀ mọ ọ̀nà tí ń dá aṣọ ní Yorùbá wọn. I see the mercy of our Lord during the heat and that makes it easy for them. They do not feel the heat. enwere ndị ekwetọrọ ọba wa na nche and because they observe the limits of their law. wà á dẹ́nà lẹ́yìn rísíkọ́ kàríman. ọlọ́run ni mo ti pèsè rẹ̀ lẹ̀ fúrú àwọn obìnrin yìí àwọn ti kó ojú ti kó láyé wọ́n ti kó ẹ̀mí tiwọn gbogbo àníyàn tiwọn bá ṣeré lọ́wọ́ bá wọn sì nìkan ló kù. àlòdì ẹgbẹ́ àlòdì ọgbà. ìyá alágbájá fẹ́ kuma, ma ìyá alágbájá fẹ́ ṣèyàwó ìyá alágbájá fẹ́ ṣe nǹkan mítìnì pé ká máa má sọ hundred ká máa lọ wó yá ká lọ bó lápò à ọlọ́run lẹ́nu àwa ti kó ju tiẹ̀ kó ń bẹ̀. Are you sure? They remove from their mind from this world. They do not pursue this ephemeral life. They think only about the hereafter. Wà á tẹ́bi náà lọ́hà àti pèsè rẹ̀ ẹ̀lẹ̀ fún wa. Alẹ́sẹ̀ were prepared for them. Lẹ́yìn ikú wa. After their death, rizikọ̀ nkẹ́rì mà. Ọlọ́kọ̀ ìjẹ́ ìmọ̀ alákọ̀ọ́lé ń fún wa nínú ọgbà àlùjáná. generous provision generous sustenance Allah prepared for them in the garden of eternity bẹ́ẹ̀ bá ṣe sun ẹ̀ẹ́dẹ̀ ìkókó lára rẹ̀. when you want to when you want to boil the yam you have to peel it ẹ̀ẹ́gẹ̀ e sínú kòkò ẹ̀gbọ̀n sí ẹ̀gbẹ̀ e kaná. and you cut it and put in the pot and you put water and you place it on the fire. àwọn nínú ọgbà àlìjáná ọgbà yẹn síwájú rẹ ò ní mọ̀nà tí ó gbàdúrà jù lọ. in the part of eternity they will place before you pounded yam you do not know how it was prepared. báwo bá a mo sọ ọmọ yẹn wákàtí tí ó gbà ọ. and you know how many hours it will take you to prepare some more pizza. bọ́ọ̀bù arọ àmàlà ṣé ọmọ yìí wákàtí tí ó gbà ọ́. how many hours it will take you to be to prepare that flour. àgàgà bọ́ọ̀bù arọ ṣe wà ṣé ọmọ yìí tí ó nà ọ́. how many hours it will take you to prepare the beans. àrínú ọgbà àlìjáná ń tọ́ ọba ti rò lẹ́mìí náà lọ́ba wájú rẹ̀ tó máa jẹ that I say whatever you will think and I will prepare for you. So, yeah. ya Israel wa ṣẹlẹ̀ sùn verse thirty two. Ẹyin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta Mansura Alani àti Amina Ọlájídé àti Ramata Láyì Adéjàre ayé lọ̀rọ̀ yìí ń bá rí lónìí tó dáìjẹ́ bẹ́ẹ̀ wọlé fọlọ́wọ́n bá Ensure my daughters, Mansura Alani, and Amina Olajide and uh, Ramatalai Adejare, Allah is addressing you here. Ẹ máa gbọ́dọ̀ àjọ ọlọ́run ọba lórí yín. Listen to the judgment from Allah. Ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀, àmọ́ ẹsẹ̀ fẹ́ wọlé fọ́nà báyìí. And you heard this before, now you want to go under a jar. Tí a tí ó rí ilẹ̀ gbọ́, practical rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe yìí. I at the theory this is not the practical. Oh, ọba tó wá mú iyege lórí theory yóò mú iyege lórí practical náà. and made you to succeed on the theory will make you to succeed on the practical. and you want you are going now to meet your destiny in your husband's houses. you are now going to meet your destiny where you are going. and lo apá kan nínú ìdajì ayé yín ẹ fẹ́ bẹ̀rẹ̀ apá kejì láti máa lò. This is the hour of the your life and you want to start the, the second journey. ẹ wá rí ilé ọkọ tẹ̀ ń lọ ó yàtọ̀ sílé òbí yín o. I say the house of your husband is different from your father's houses. Ẹni bá lágídí inú yín kó gbé e mọ́lẹ̀ kó tó máa lọ. I say if you are wayward and stubborn, I say you should stop this before you go. Ẹni bá ní ìranú inú yín kó gbé e mọ́lẹ̀ kó tó máa lọ. I say if you are wicked, you sure stop this before you go. Ẹni tẹnu rẹ̀ bá mú bí ọ̀bẹ nínú yín kó jùlẹ̀ kó tó máa lọ. I say if you are sure, I say do not do this èyíkéyìí ìwà tó o bá ní lọ́wọ́ jù ú lẹ̀. Sílé bàbá rẹ kó tó gba lọ ńgbà lọ. Whatever you you are, a make sure do not take this to your husband houses. Ó yà wá mi. Yáá ní sáàdà bíi ọlọ́ọ̀ni rẹ̀ ìyàwó ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam says you the wives of Prophet Muhammad. Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀yin mo fẹ́ fún yín mọ́. Allah wants to give you the piece of advice. Ẹ wá rí àwa tá a gbẹ̀sì tẹ̀lé ànábì Muhammad lẹ́yìn. And we the followers of Prophet Muhammad. Ẹ wá ráwọn àyàwó tiwa náà ó bá wọn wí. And this is addressing our wives also bó ṣe wá bá wọn àyà wọn wí ó bá wọn máa wá tòní náà wí. as it is addressing the mothers it is also addressing our ladies. ṣùgbọ́n àwa wí. làṣúnà káàdì mílẹ̀ nìzáàyì. ọlọ́ni làṣúnà káàdì mílẹ̀ nìzáàyì. ọlọ́ni lẹ́yìn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ìkan nínú yẹn dà gẹ́gẹ́ bí àwọn obìnrin tí ò sí lábẹ́ òfin. And you, my daughters, each of you are not like other women who are not under a jar. Obìnrin tí èsì lábẹ́ òfin ó lè rìnrìn àrè lábẹ́ ọkọ rẹ̀. And the women who are not under the law of Allah, they can go wherever they like in their husband houses. Òwò jáde bí okòó rọ́bà ní ọkọ rẹ̀ ní. And they will go out like the stone from catapult in their husband houses. Ọkọ fún ara rẹ̀ yóò gbàbí ọ̀tọ̀, ìyàwó gbàbí ọ̀tọ̀. Allah goes wherever He like. Allah, Allah says, oh, "Do not do this because the husband may go wherever he likes, the, the wife may go wherever she likes." Oníkàlùkù ọ̀dọ̀ máa wá pàdé nílé. And they meet at home. Ọlọ́lẹ́yìn ọmọ wàyí ẹ̀ dàbí wọn o. Allah says, "You are not like them." Bẹ́ẹ̀ yóò máa jáde lábẹ́ ọkọ yín ẹ gbọ́dọ̀ dágbére before you can go out from your husband houses to take permission from your husband. tọ́ ọ bá sọ bí ọ̀nà kan lọ ń lọ ọgbọ́dọ̀ bá ọ̀nà méjì lọ. when you take permission for one place do not go to two places. tọ́ ọ bá dágbére ọ̀nà méjì ọgbọ́dọ̀ bá ọ̀nà mẹ́ta. when you take permission for one place or two places do torí, not go to three places. torí abẹ́rẹ́ tí ó ti lókun dì. and your needle has a thread tọ́ọ̀ya ìní ìdààmú ìdùnnà ọlọ́wọ́ ni tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ni yín gbà láti wọlé fọlọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ìní tọ́ka ètùnà tó bá jẹ́ pé ìpayà ọlọ́wọ́ bá ní bẹ lára yín tẹ́ fi gbà láti wọlé fọlọ́. Allah says, if you have the fear of Allah and you want to be under a job with the fear of Allah. Kì í ṣe báwa òbí yín la mú yín ní And the parents do not force you. Tí kì ṣe báwo òbí yín la jẹ yín nípa. I do not they do not force you. Àníbẹ̀rù ọlọ́run ọba ló wá sílẹ̀ mi ti ń fún ara yín ẹni fẹ́ wọlé fọlọ́run ọba. I have the fear of Allah in your mind that is the reason you want to be under a job. Wàlá tàbá lè bìrì bọ́ọ̀lù. Tẹ̀bí. Ẹ máa gbọ́ ẹ̀rí ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ sẹ́ni láàyè ọlọ́nìgbà látàkùgbọ́ ònàbẹ̀lẹ̀ kọ́ òòlì ẹ̀rí gbóná ọ̀rọ̀ ẹnu yín kò gbọdọ̀ máa pariwo bí ọkọ̀ agbègbè láàyè bí ẹ bá wà. Allah says you must not be too complacent in your speech do not speak aloud. ẹ gbọdọ̀ rọ òun yín ní níbi ẹ bá wà. I should, you should not allow. ìtumọ̀ rẹ̀ ni pé ẹ gbọdọ̀ pariwo sọ̀rọ̀. I say do not allow ẹ pariwo sọ̀rọ̀ ní ẹ bá wà. do not raise your voice deliberately. débi pé àwọn tá a máa ń kọjá lọ ọ ti dá òun yín mọ̀ pé lágbájá ní sọ̀rọ̀ yìí. and do not speak in an affected tone that will attract people that are passing by. ọ̀yá tí màá lọ́dún bí kọ̀lì bí mọ̀ ọdún. ọlọ́run tó fà á ohun tó dẹ̀bi tèmi ọlọ́run fi jẹ́ kó rí bẹ́ẹ̀ fàyàtìmá lẹ́ni ibi kọ̀lì bíi márùn ara dùn ẹ rí ohun ẹ̀rí obìnrin yìí máa mú àrùn sìnà wá sí ọkàn ọkùnrin tó bá jó ní sìnà mi tó bá tó bá wọlé. Allah says your voice will bring the disease of adultery fornication into the heart of those who are, who are adulterous. olóṣèkùnfà tí mo fi bá dèrò ẹ̀yìn obìnrin lórí irun. That is the reason Allah said you should not raise your voice when you you're observing Salah. Àlọ́rọ̀ ẹnu yìí dẹ̀ ń bá sọ ìmáa mú àrùn sínú wá sọ́kàn obìnrin ọkọ ọkùnrin ni. I see you. Those who have the disease of adultery fornication in their heart will be moved with desire. Wàkúlí lẹ́kọ̀ọ́ la màrúfà. Ọlọ́run ní wàkúlí lẹ́kọ̀ọ́ la màrúfà. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ láàyè ibi tẹ́ ẹ ti sọ. So ó gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ tí ó wà níwọ̀n tó wá sí olọ̀rọ̀ tó dáa. àwọn tó bá yẹ wọ́n tó ṣe é you should make it the speech that is just that is moderate. àwọn sàlátà wa tàbá sóun verse thirty three wàkọ́rìnà fi buyúti kùnà ọlọ́run lẹ́yìn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta inú ilé ọkọ yìí ẹ máa jókòó. inshallah. Allah says you should stay quietly in your husband house. kò túmọ̀ sí pé kí ẹ má lọ bí ọjà yín láti lọ tajà. that does not say you should not go to your market place. kò túmọ̀ sí pé kí ẹ má lọ bí iṣẹ́ ọwọ́ yín láti lọ ṣe. that does not say you should not go to your workshop. àmọ́ ẹgbẹ́ kíkankan ilé ọkọ yín ẹ̀jẹ̀ kó ta yín nídìí. and you should stay quietly in your husband house thousands. ẹ má kó níbi ọjà yín àbí níbi iṣẹ́ yín tán kẹgbàlẹ́ onílé lọ jókòó. I do not leave your place of work and go to another person's houses. ilé ọkọ rẹ ni ọ máa bọ̀ kọ́kọ́ rẹ wọlé kó bá ọ lé. Come back to your husband's houses let your husband meet you there. ìyá alágbájá kò dé dago mẹ́sàn-án kò wọlé bó gbà ẹ má dé rí bẹ́ẹ̀ fún yín. And the mother of the imagine has not come where, where has, it, has she gone. ولا تبرجن تبرج الجاهلية الأولى ọlọ́run lópin ìgbà tẹ́ ẹ ti wọlé fèmí ọlọ́run ọba yìí ẹ má máa jáde ní jáde tẹ́ ń jáde nígbà tẹ́ ẹ ti wọlé fọlọ́run. Now you under a job. Do not make dazzling display of your beauty of of finery like the time of ignorance. Kí wàá ní ìjáde tó jáde ọ̀ọ́ni sọ fún bàbá. At the time of Paul, when you go out, when you went out, you did not take permission from your father. Ibi tó ń gbà lọ ọ̀ọ́ni sọ fún ìyá. You did not tell your mother where you were going. Ọ̀ọ́kàdédé jáde lé bí ẹni tí ò lé èèyàn ni. I just went out of your home. Àwọn ọmọ parents. Àwọn ọmọ wa retí ìlú lọ́mọ ìyá àgbà lọ. And they were expecting you. Where has she gone? Gbogbo iṣẹ́ tí èsì ló kó lẹ̀ ìgbò lọ. And this is some way relationship duo ìjáde àìmọ̀kanu nígbà tó ti sí lábẹ́ ọkọ. and that is going out like the ignorant people. ọlọ́run irú ìjáde bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ tọwọ́ ìṣẹ̀lẹ̀ mọ́. and lessons do not go out like this anymore. wàpínà sọláàtà. ọlọ́run tí a bá délé ọkọ yín jẹ́ lọ yìí ẹ máa kírun lákòókò. and be sure observe not in your husband houses. ẹ má jẹ́ kí èdè ayé ẹ má jẹ́ gba àkókò ìrù yín. and do not allow the vanity of this world to withdraw you from observing your solat at the right time. kí wàá lè rí ibi ayé ọ̀rọ̀ àròyé tí ò ní túmọ̀. and just useless talking. oorun àsùnwàtọ́ tí ò ní túmọ̀. over sleeping kéèyàn máa wo eré orí ìtàgé tí ò lẹ́tọ̀ọ́ sí. watching movies that are not useful. ẹ má dé gba àkókò wo lọ́wọ́ yín tẹ́ bá délé ọkọ yín. do not allow this to disturb you from observing your solar at the right time. wà á ti rẹ̀ zakata. ọlọ́ni bọ́lá ń bá gbà yín láàyè ọ̀rọ̀ ń bẹ̀ látẹnu iṣẹ́ yín ẹ máa yọ sàkárò yín. when Allah provide for you you should deduct your zakat. ọlọ́ni tata ni. Tulazi fún yín fún yín ká ẹ yọ It is mandatory for you to deduct your zakat. Sínú iye tó wa wà lọ́wọ́ yín lásìkò From the money you have. wa á dẹ́yìnà lọ àwọn rọ̀ṣùláwù. Ọlọ́run ilé ọkọ yín jẹ́ ńlọ yí ẹ̀yin ọmọ wàyí. Wà á tí nà ńlá. Ẹ máa tẹ̀lé tọ́lọ́ ọba ń bẹ̀. Ṣé àmọ́ bá fi

I want to leave this compound now. When you get your husband houses, whatever you know in the commands of Allah, you should obey. Ẹ má Do not worship your husband, worship your God. Kó When you observe the land when your husband is at home I say you are worshiping your husband. When your husband is not at home, you pray pray whether whenever you like you are not worshiping Allah. Bọ́kọ̀ rẹ bá ti jáde bá wà nílé lọ́ọ́ máa gbọ́ wá sí. When your husband is at home you listen to sermon. Bọ́kọ̀ rẹ bá ti kó lé ọbẹ̀rẹ̀ rédíò láti máa ronú. And you see when your husband is not at home you are watching useless movies. Ọ̀sìnlẹ̀ ọba àyà ara rẹ lọ sí I say you are not worshiping your God you are worshiping your heart desire. Ọba ní gbangba àdìgámà ọ̀dàrà rẹ lẹ́bi. I say you are going to give yourself in the hereafter wọ́n rẹ̀ sùn láwù ọlọ́ni wà rẹ̀ sùn láwù àlàyé ìfẹ́ ọlọ́ọ̀bá tá nàbí gbé kalẹ̀ fún yín bẹ́ẹ̀ ni ẹ ṣe máa lò ó bẹ́ẹ̀ ni ẹ ṣe máa tẹ̀lé. And so Muhammad to you the words of Allah the messenger explained to you you observe this. Ẹ̀yẹ má tẹ̀lé fẹ́ẹ́nu bí àwọn aládìsí àgbáyé. Do not follow desire like the Adis followers around the world. Níta nàbí òbí náà ń bí fúnra wọn. Wọ́n wọ́n máa ń lè wọ́n ṣe that is what they are saying. Níta nàbí Muhammad sọ náà sọ fúnra wọn. Wọ́n wọ́n máa ń lè wọ́n ṣe that is what they are teaching people kálukú bá parọ́ ti ẹ̀ yóò fi kó ànábì Muhammad lọ́rùn. àwọn olùkọ́ ọ̀dọ̀ láì àti títẹ̀ tẹ̀ láì sọ̀rọ̀ mọ̀ họ́mẹ́rẹ̀. ẹni tẹ́ wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀ rírí ẹ̀ máa rí ẹ̀ bá lò gbà. and the person you are talking about you not see if you are not in among a contemporaries. sori ìdí eléyìí ẹ má ṣe bẹ́ẹ̀ yọ ọmọ wa yìí. and you children do not do like this. ìnáwó yorì dùnlé òlì ìhìbà ànkùnmó rí jíjà. ọlọ́ni Àná lọ sí yóò ọlọ́ni mo nífẹ̀ẹ́ yín mo ro dáadáa rò yín jọ́ ti ń da yín ni. Allah was good for you when Allah was creating you. lè sí bá kó mo rí kí sara máa rẹ̀ sí. ni mo ṣe lẹ́yìn obìnrin tí ó bá sìn ní tẹ́ẹ̀lì mi sìn inú ilé ọkọ yìí ni ẹ ti máa jọ́sìn. Allah wish you to remove all fornication from you women that is the reason Allah said you should observe much in your husband house. àlejò ọlọ́run bá dáadáa ro ẹ̀yin obìnrin wọ̀nyí ni. Allah was good for you. ni mo ṣe mú ikú òní bí ẹ̀gbin. Allah remove you from all abominations. Èyí tó lè bá ẹ̀sìn jẹ́ máa yín lọ́wọ́. That can destroy your religion for you. Wọ́n nínú ilé ọkọ yín ilé tí máa ṣẹ̀sìn tí. Allah says you should observe your religion in your husband houses. Nígbà ọjà lè lọ mọ́ṣáláṣí láì bojú láì bu ẹwà ara rẹ̀. And go to mosque without covering your faces. Ọ̀rọ̀ bàtà rẹ̀ jẹ́ ọ̀sìn bàtà kò ìrìnà lọ́kùnrin. And you destroy yourself and you destroy many men. Ìwọ ni ó máa wò wá ní ìwọ àwọn tó bẹ́ẹ̀ sì máa. And looking at you, they do not think about your God wants to say. kò sàṣàlátù nínú ẹ̀sìn. àgbàdo ìgbàlódé. there is nothing like asalatu in the form of religion of Allah. tàbí lòsì nínú ẹ̀sìn. there is nothing like thy Jew congregation of thy Jew. àdádálẹ̀ àwọn àbáwọ̀ yìí ni. I say that is just innovations from the knowledge. ọlọ́run ni mo obìnrin àtọkùnrin jìnnà síra yín ló wí. Allah says you men and women do not mingle sexes together. obìnrin jọ ẹ ọkùnrin and you gather men and women and you mingle them together. ó dẹ̀ musúra àtọ́lọ́ ti sọ̀rọ̀ náà wá. and let us know the verse and the chapter. káwá jọ fojú rí. and let us see torí náà ẹ̀yin ọmọ ní ọ̀rọ̀ náà ń gbọ́ yìí. as my to to the words of your Lord. when the hero come ọlọ́ni mo fẹ́ mú ikú òun èyí tó lè ba ẹ̀sìn yín jẹ́ máa yín lọ́wọ́ ni inú ilé ti yín ní ká ti máa sin lọ. Allah wants to remove all abominations from you that can destroy your religion. That is the reason Allah said you should observe your religion in your husband's houses. Tẹ́ ẹ bá dé ìlú òkèèrè ọ̀pọ̀ àwọn ààyè lóbìnrin tí kírun mọ́ṣáláṣí. and when you go to foreign country you see women they do not go to mosque to observe some law. àwọn ti nàìjíríà yìí kọ́ nígbàtà ìṣẹ̀lẹ̀ sí i. the Nigerian people they do not do it because they do not practice religion. bẹ́ẹ̀ kò sí nǹkan tó bí àìlèṣiṣẹ́ náà ló fà á. I say because of this the the malice they do not have legal means of livelihood. ìyá alágbájá mú tọrọ wá. And the mother, I think the magic brings this. Ìyá alágbájá mú sísì wa. And mother, I think the magic brings this. Bọ́lá máa wọ́n wá lo èbó e, dábàá ń ṣàdúrà fún. And she says, his son is abroad, we should pray for him. Ó ló sọkùn fàtẹ́ fi kó àwọn obìnrin jọ sínú mọ́ṣáláṣí kan máa ṣẹ̀sìn wọn bẹ̀. That is the reason why this woman and the mosque to observe the land there. Abẹ́ ṣe dàgbà ti lè kárí àwọn ọmọ alága obìnrin alága ọkùnrin. Ah, we could see they want to establish the night of majesty. Èyí náà lọ. They want to celebrate night of majesty and they are German chair ladies. Ẹ̀yin náà lọ ń bá àwọn obìnrin yìí tó yẹ ẹ̀sìn tí ò lẹ́tọ̀ọ́. I give women title in the religion that say this is useless. Kẹ́bà lè wọ ọgbà lọ́wọ́ wọn náà ni. I am giving them title in order to get money from them. Ó dà àwọn àti alẹ́ gbókòó yìí. And these are women of the Israel. We do not give them any title. Ṣé ara wọn ti gbèrè látọ̀dọ̀ ọlọ́run bá tó ń them Àgbẹ̀rẹ̀ bí kí wọ́n dán title. Alájàseko ni ẹ wá fi gbèrè. Alájàseko ni you give her the title. Akéwèjì àdínì náà fi jẹ. Akéwèjì àdínì kò wá dé mọ́sálásí kò wá máa ṣe kírun. And she does not go to mosque, she does not know how to kì í ṣe é from Allah. Ìyá rí ń bẹ́lẹ̀ lọ́dọ̀ náà. I say it is awaiting punishment from your Lord. Ẹ jẹ́ káwọn èdè yẹn wọ̀nyí ká tó fi ọlọ́run bá wọn mà. You do not allow people to recognize the command from Lord. Bíbí àti ẹ̀dálẹ̀ nọ́ọ̀sì ó ti pọ̀ jù. And you you you bring some innovation that people follow. Ntọ́wá tó fi ọlọ́run àtàṣe ọlọ́run ẹ̀ fi hàn wá. You do not teach them the judgment of Allah, the laws of Allah. Ẹ̀yin náà lọ́ọ́ máa dá wákà oríṣiríṣi fún wa. I will make some song for them. Onímọ̀ òjìyẹ. Onímọ̀ òjìyẹ. Onímọ̀ òjìyẹ. And you say it's acceptable reason. Whoever says that his prayer or a prayer is not answered, it's acceptable reason. What is the reason now? àbá ṣàlàyé bó ṣe jẹ́ fún wa. Jàgbẹ́. Explain the reason. Ayé ní ìdálé àmọ́ àbí. Do you say are the mothers and fathers of Nigeria are the end as a predicament? Àwọn àgbàlagbà yóò gbé ọmọ bí àbí. And the elders they do not allow her to have the fruit of marriage. Ọ̀dà ìjà ń kú òbí lọ. Ayat Arba verse thirty-four. Wọ́n kúrin náà yóò tẹ̀lé sí ibùyú ti kúnnà min ayati Allahi wal hikmati. ọlọ́run yẹn yọ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní ẹ máa rántí ọ̀rọ̀ ọlọ́run ọba tá a ti fi kọ́ yín nínú ọgbà nínú àlùkùránì ọwọ́ yín tá a ti gbà fún yín ẹ̀yin náà máa gbìyànjú láti máa tún kà tẹ́ ẹ bá délé ọkọ yín. Allah said you should recite what is reacted you from the knowledge of Allah in the Holy Quran in your husband houses kùránì tá a ti gbà fún yín ẹ̀yin náà máa tún tọ̀ nílé ọkọ yín. Holy Quran you get the knowledge to show recite this in your husband houses. ẹ̀yin náà ti parí kùránì ẹ máa ka ìtumọ̀ rẹ̀ kaba ale gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run. and you should learn the meaning of the Holy Quran so that you may have the understanding of the religion of Allah. ẹ má jókòó ní jókòó pé mo ti dá ayò mi kò yẹ kí n sọ̀rọ̀ Ọlọ́run ọba má. I do not say I go to my place I do not need the word of Allah anymore. ẹ máa tẹ̀síwájú àti síwájú nínú ìdájọ́ Ọlọ́run ọba yín. I should continue to gain the knowledge of Islamic jurisprudence. àríbá máa ẹni pàdé àwọn aládìsí láwọn obìnrin wọn. I may meet the hadith followers the women. Tọ́ba kọlù yín ẹ̀yin náà kọlù wọn pẹ̀lú Kùránì. Tọ́ba kọlù ọ̀hún Kùránì. Tọ́ba gbàdí ìsìnkà yín ẹ̀yin ẹ̀dùn Kùránì ọ̀rọ̀ ọlọ́run bá wọn kàwá. Show you how this correlation show them the Holy Quran the words of our Lord. Tẹ̀lé. lẹ́mi ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. ọ̀gbọ́n ya wa ẹ̀sà. èmi lọ́ba tí máa sọ̀rọ̀ àsọsẹ lọ́rọ̀ mi. ọlọ́run ló ló bí kiri. ọlọ́run ni mo láàánú ẹ̀yin ẹ̀yọ́ ọmọ ẹ̀ mo láàánú yín lójú. alámọ́sí aláàpẹ́sì kò yí. káyọ̀ láti ìbánu mo jọba tó láàánú yín lójú. aláìsọ̀ọ́sọ̀tò aláìsọ̀ọ́sọ̀tò the kind ló jẹ́ kí n ròyìn lẹ́mìí láti wọlé fọlọ́ ọba ayé láti kékeré. that is why I want to submit your will as you as you as you hold. àní láàánú yín lójú ẹ̀yin ọmọ wọ̀nyí. Allah is most kind to the reason Allah make you to submit your will to, to him. ó ní mo ṣe ní kí ọmọ lọ. that is the reason Allah does not allow you to go with the people of the world. ọlọ́ni ọ̀hún bí wọ́n wà fún yín bẹ́ẹ̀ ṣe lo òfin mi sí lórí ilẹ̀ mo ṣàlàyé bí bẹ́ẹ̀ bá dé. Allah is all aware and I will surely inform you concerning your deed on the surface of everyone earth you return to him. Suratul Ahzab, ayat fifty one from six verse fifty nine. Yá ayéwà nàbí jù. Àwọn yẹn mo gbé lọ jíṣẹ́ ńlá Muhammad. Allah Allah is calling Prophet Muhammad jáde lóde ìgbà tó wà níbi òjíṣẹ́ ńlá Muhammad. wọ́n ti pe gbogbo àwọn àlìhùmọ̀ rẹ̀ náà ma. What Allah has called Muhammad, Allah has called kúlí àsìwájìkà. sọ fún àwọn ọmọbìnrin rẹ. yàsìwájìkà. ọlọ́ni sọ fún àwọn ìyàwó rẹ. aláṣẹ inform your wives. àwọn tó wà lábẹ́ rẹ tó ń gbọ́ tó ń fún oúnjẹ. and those are under you that you are feeding. gbogbo náà tí kọ́ọ̀dù sọ fún àwọn ọmọbìnrin rẹ tó ti bàlágà. and tell your daughters who are matured in age. ṣé pé bọ́kùnrin ń bá wọn ojú wọn á máa dọ́tọ̀ tell me, so far I'm now. I could see they attractful to men. When they say the mu'minina. Oh yeah, àwọn tó bá gbọ́ náà ọba gbọ́ tẹ̀lé ọlẹ́yìn lọ́kùnrin káwọn náà sọ fún ìyàwó wa. At all, the believing women and the wives of the believing men tell them gbogbo àbá àti bá lọ́mọ lẹ́yìn ànábì lòun. sọ̀rọ̀ ìyá rẹ̀ ayé ìfẹ́. tí o bá yàwó rẹ̀ léha kò lè wà ní jẹ́nà. Anyone who claims to be follower of Muhammad when you do not put your wife under hijab, you will not enter Jannah. Aláwọ̀ àyàwó àwọn olùgbọ́ lọ́wọ́ ọba gbọ́. Ká sọ fún ìyàwó wa kásìrì bá àwọn ọmọ wọn tá bí lóbìnrin tó ti bàlágà. ensure believing men tell your wives and your daughters who are mature in age. pékélé. yìí ní ìnáwó ilẹ̀ ní tẹ̀lé mi. máa rí lò. Observe your judgments. Ọjọ́ kídájọ́ rẹ̀ ó tẹ́ wa I will love to obey your commands. Ọpẹ́ ni fún ọ yìí ni fún ẹ Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹsẹ̀ ìlú Muhammad. Sọ fún àwọn ìyàwó rẹ̀. Tell your wives káwa tá a bá jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ̀lé ẹ lẹ́yìn káwa náà sọ fáwọn ìyàwó wa. and the believing men they should tell their wives. sọ fún àwọn ọmọ rẹ lóbìnrin tó ti bàlágà. and should tell your daughter who are mature in age. káwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo tẹ̀lé ẹ lẹ́yìn káwa náà sọ fáwọn ọmọ wa tó bá ti bàlágà lóbìnrin. and the believing women the believing men they should tell their daughters who are matured in age. káwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tó tẹ̀lé rẹ̀ ànábì Muhammad. and you believing men who follow the Muhammad you should tell your wives. àwọn òdodo lọ́kùnrin kó sọ fún ìyàwó rẹ̀. and you believing men tell your wives. yọ̀dẹ̀nínà lóhìnà nígbà láàbí ìdèhìnà. àní gbogbo owó aṣọ èyí tí ó dàbò aya rẹ̀ lórí látòkè kalẹ̀ táwọn ní rí ẹwà wọn táwọn ní rí ọwọ́ wọn àtẹsẹ̀ wọn àtọ́jú wọn ká lò ó And they should cover themselves with outer garment they will cover their head to from their head to toe. Yudinina alehinna kí wọ́n dàbò àwọn aya wọn lórí níyàrá bìbí yìí náà gbogbo wọn aṣọ tí ó borí wọn látòkè kalẹ̀. And they should draw over them their outer garment that will cover them from head to toe. Àbí Bùmáríkà ṣe agége. Ọ̀tá ọlọ́run ni kèfèrí ni. Àbí. Markaz Agege is an enemy of Allah. Only ní bàbá àwọn òṣè òun lẹ́tọ̀ àti ṣe. and so the father did not observe the rule of Islam. ó wá túmọ̀ sí pé bàbá rẹ̀ ní í sè kò and he said, once the father did not observe the rule of Islam he will not observe the rule of Islam. that means he worshiping his father he does not worship Allah. bàbá fúnra rẹ̀ ní í sè ìfẹ́ inú rẹ̀ Allah is at the side. láti máa kọnde ọ̀rọ̀ náà ọba rẹ̀ tó ní. Why should you condemn the words of your law Ọlọ́ni yìí ní àlẹ́ yìí nà. Ní jàlá bí. Àtàbí àwọn àyàwó yín lórí. Ní jàlá bí ẹ̀dààmú wọn lórí And they should draw over themselves the outer garment from head to toe. Tẹ́lifíkà Ẹ́dínlá Ayọ̀ Rọ́fùnà. Ọlọ́ni aṣọ tẹ́ ẹ dàbò wọn lórí délé yìí. Olè fi dá wọn mà ní ẹni tó jẹ́ olùsílọ́hún tòótọ́. And you see, with this outer garment, they will be recognized as the one who is worshiping our Allah in truth sábà ti súnmọ́ ayé bá ń bá ń bọ̀ èyí ti dá wọn mọ̀ níwọ̀n àwọn ẹni tọ́lọ̀ lélẹ́yìí. So what do you know? These are the godly people. Bọ́lá Yuzaina. Ọlọ́ ní èèyàn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta lópin ìgbà tẹ́ ẹ ti wọlé bọ́lá ọba ayé yìí Fọlá Yuzaina ọkùnrin kan ní kó nira bá ayé mọ́. Ọlọ́ be drawn, we will not be molested by any other man. tí ẹ bá fi ara yín lẹ̀ fọkùnrin ló I say only when you submit to men. Ọ̀rọ̀ bá a máa dà ẹ́ láàmú pé lágbájá wá mo fẹ́ yọ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kò sínú ọ̀rọ̀ tí máa máa bá ọ With unseemly words, unseemly conduct anymore. Irú ẹwà tó wà lára yín ọkùnrin ò lè mà and no man will know your beauty of Nigeria. kárí dúdú pupa ní ní ọkùnrin ò lè either you are white or black no one know your pigment. lẹ́yìn ọkọ yín nìkan yóò mọ ọlọ́run tẹ gbé wáyé. only only the husband knows this. wà á dáná lọ́rùn kan fún ọ̀rọ̀ ọlọ́run lé mi ọba sọ̀rọ̀ ṣẹ́. èmi ọba tí ì sọ̀rọ̀ tèmi dànù ọlọ́run ni mo jẹ́ ọba aláforíjì sẹ́ni ó bá wà. Allah is all forgiving for whoever seek forgiveness of Allah ẹni tí ó bá wá àforíjì òfin ọlọ́ọ̀bá rẹ̀ ni ó tẹ̀lé. if you seek forgiveness of Allah you observe the limits of Allah. alẹ́ ni tí ó bá wá àforíjì àṣẹ ọlọ́ọ̀bá rẹ̀ ni ó máa lò. and you obey the commands of your Lord if you seek forgiveness of Allah. ìdájọ́ ọlọ́ọ̀bá rẹ̀ yóò tẹ́ ẹ lọ́rùn yóò bá lára mu. ah ah and ah, the judgment of Allah will be sufficient for you. ọlọ́lẹ́yìn ọmọ mi yìí ẹ ti dẹni tí ó foríjì. Allah says he has forgiven you taught. látara bí mo rọ̀ yín lẹ́mìí láti wọlé fún ọlọ́run ọba tó ní. because Allah has made you to submit to his will observing the rule of his job. rọ̀rìmà ẹ̀dọ́ni ìka ẹgbẹ́rẹ́ lọ́dọ̀ mi. Allah sọ Allah will show you mercy sọ́rọ̀ adúgbẹ́gbọ́dọ̀. alhamdulilayi rabbil alamin. ọbẹ̀ fún àwọn ọmọ mi lówó. pẹ̀lú àṣẹ ọlọ́run. gẹ́gẹ́ báwọn bàbá wa àjẹta bá ṣe ní ilẹ̀. rọ́dí aláwọ̀ alẹ́. rọ́dí aláwọ̀ alẹ́. bàbá wa tànà bá ṣe ti lélẹ̀ àwọn èlòdè síná àwọn èsì lọ bí àdúrà òkú ká máa jà sówó nàbí yìí kò ká wa òkú nàbí yìí kò wa ká máa sọjọ́ bí tó ti kú láì mọ iye ọdún ẹ̀yin náà ló kà ko ká wa àdúrà. only of Ọmọ mi àkọ́kọ́ mo fún one thousand naira. Ọmọ mi ẹlẹ́ẹ̀kẹ́. kejì gbogbo ní one thousand naira alhamdulilayi ọmọ mi kẹta gbogbo ní one thousand naira alhamdulilayi àwọn ìyá wọn tábà lé àfúnwa ní one thousand naira alhamdulilayi ọpẹ́ ẹfún Ọlọ́run àwọn ìjà lè rówó èdè ojú bá lọ àwọn èsì yíwèé èdè ojú bá lọ bẹ́ẹ̀ni àwọn èso bò ó fún yàn èdè ojú bá lọ. kà kó ẹ̀ẹ́dẹ̀ ń darú ò dá ni. àwọn oníjẹ àrámọ̀ ọ̀nà ẹ̀dá wà ń darú ò tí wọ́n ń darú ṣe o. kó lè jọ wá lójú torí náà àrámù lọ ń darú. èyí náà ti dẹni ìyáwájú ọlọ́run. ee ó ti yí ó yí pé ó yí aláàbà sura sura nuru inshallah Quran chapter twenty four. min ayat salasun from verse 30 sọ ẹyọ ọmọ inshallah. lórí yín àti lórí I should listen to the judgment of Allah concerning you and your mother. Kulli mu'minina. Ọlọ́ni wa Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Ayọ̀ ọgbà ní Suratu Nọ́ọ̀rù. Sọ fún àwọn Alase Ibrahim Ahmed the believing men. Yakutu min abisarihim. Ní kí wọ́n máa rẹ ojú wọn lẹ̀ tell them to lower their gaze. ká má máa wo aya aláya tí ò lẹ́tọ̀ọ́ sí wọn láti máa wò. they should not look at the women lustfully. ká má máa wo obìnrin àwòkọ́ṣe. they should not look at women who are not their wives lustfully. ká má máa wo obìnrin olóbìnrin ní àwò kọlù yàn. and they should not look at them they should not gaze at their beauty. kán má máa wo obìnrin olóbìnrin ní àwòkọlù gànà. they should stop gazing at their beauty. ẹ sọ fáwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ká kọjú síbi tá ń lọ. and so the believing men should follow their way they should go the way they are going. wẹ̀yẹ̀ àfẹ́sù fúru jẹ́rù. ọlọ́lẹ́yìn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ẹ̀ẹ́sọ abẹ́ yín. And you believe in me, you should guard your private part. Ẹ gbọ́dọ̀ gorí obìnrin olóbìnrin láti bá a lò papọ̀. Do not have illegal sexual intercourse. Èmi Ọlọ́run bá kọ́, èmi Ọlọ́run bá ò nífẹ̀ẹ́ síbẹ̀. Allah has prohibited this, Allah does not love this. Dálíkà Ẹ́síkà Adáhùn. Ọlọ́ni Zálíkà kẹ́sọ́ abẹ́ yín ká má fi gorí obìnrin olóbìnrin. Allah says and guarding your private parts. Kẹ̀dẹ̀ má máa wo aya aláya ní àwòkọ́sẹ̀. And do not look at women lustfully who are not your wives. Àsìkáàlàhù olólùfọ̀ yín máa fọ ẹ̀sìn yín máa lọ́dọ̀ èmi Ọlọ́run. This will purify you before your Lord that will make you to be pure. Alẹ́ ilé fọ̀ wá máa fọ ẹ̀sìn wọn máa lọ́dọ̀ èmi Ọlọ́run ọba tó ń bọ̀ wá bá. That will make greater purity for you before your Lord. Inna Allah khabiran بما yasna'una. ọlọ́ni iná láhà azawajalla dájúdájú èmi ọlọ́run ọba tí ń ṣàlàyé fún yín. Allah is explaining to you. ọlọ́ni khabiru bima yasna'una. tọ́ ọba gbóbìnrin kò ládùúgbò ibi ọwà ayáláyánu ọwọ́ gbé kò ládùúgbò rẹ ọdún làgége. And when you take another person's wife to hotel and agege. Ọ̀yàn alálè ládùúgbò. I a take her as your concubine. Ọ̀rọ̀ agágárí papọ̀ ẹrura yín la Agége. I do not want people to know I will take her to Agége. Ẹ̀yin wà lórílẹ̀ Gàmú. are you there in orílẹ̀ Gàmú. Sẹ́ẹ̀rì bó ṣe jìnnà síbi lóye jìnnà síra tó. And from orílẹ̀ to Agége see how far it is. ilé ìtura tẹ gbéra lọ. the hotel where you go. ọdẹ Whatever you committed in innocent day. tó bá di gbangba ó fi ní kálukú yín. Allah is well acquainted will inform you this is the day of resurrection. ayat idawa salasun verse thirty-one wàkúlì mọ̀mínẹ́ẹ̀tì. ọlọ́run ní ká sọ bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóbìnrin náà. alasa we should inform you believing women. ẹ máa gbé ẹ̀yẹ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tẹ wọlé fọlọ́run lónìí. I show my three daughters hear this. yàgùdùmínà mi ní àbí sọ́ọ̀rì ìnà. ẹ̀yà náà yìí náà máa gbọ́. and you the mothers you should listen to this. àwa ò rí ẹ̀yìn rí wa. I will do not see you but you see us. ẹ̀rí báwa ò rí yín báyà bẹ́yìn rí àwa. We do not see you now but you see us. ọlọ́ni èyí náà máa rẹjú yín lẹ̀ láti máa wo ọkọ ọlọ́kọ. Allah say you should do not look at husband of other wife kí ni fi mà pé ń wò wá. How will we Inú ọkàn yín ní àṣẹ yìí náà. It is your heart. Torí èmi ò rí ọ̀wọ́ rí I do not see you, but you see me. Irú aṣọ tí mo wọ̀ níjẹ̀jọ́ ọ̀dá àmà. Lọ́wọ́ because I wear previous week, you know this. Gbé tó di lẹ́yìn ọ̀hún tó ń yọ mí wò kọ́ wo irú aṣọ tó wọ̀ jáde. You are looking at me today, looking at my clothes. Sọ ma pé mi ò lè mà pa wò mí. But I do not see you, I do not know you are watching me. Àmọ́ ìwọ fún ara rẹ tó ń wò mí, ó wà sí ọ̀nà ọkàn rẹ. As you are praising, Allah knows it is in your heart. Ọlọ́ni ẹ̀yin náà rẹ ojú yín lẹ̀ láti máa fi wo ọkọ ọlọ́kọ blessings nor your gains. Do not look at men lustfully. Ọkọ tiẹ̀ ní kọ́ ọ tún ṣe. And you should you should grow your ọkọ rẹ̀ ìbá dáa tó ṣàlàyé fún ọ. I should make sure your husband is neat. Baálé mi bẹ́ẹ̀ ṣe múra yóò tẹ́ mi lọ́wọ́. I do not like the way you are dressing you my husband. Ẹ̀yin náà máa múra dáadáa. I should dress consciously. Ẹ̀yin náà wé láwà ní dáadáa. And put on turban. Ẹ̀yà obìnrin kan tó jáde. And you comb your beard. Aṣọ ilé ọ̀rẹ́ mọ̀ wọlé yìí dáadáa. Ìlànà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mi sọ bẹ́ẹ̀. and my wife dey tell me this. àwọn aya mi sọ bẹ́ẹ̀ fún mi. my wife tell me this. bàbá eléyìí lẹ wọ̀ lánàá ti jẹta. àwọn eléyìí lé ní. that wear this I do not wear this. àánú ọlọ́run ló dé bẹ́ẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wọn. it is the mercy of our Lord. wọ́n yà fẹ́ẹ́ kìlọ̀ fún rújà hunna. Ọlọ́run ní ẹ̀ṣọ́ abẹ́ ẹ̀yẹ lẹ́hàáwá yìí. And you women under hijab, you should get your private parts. Ẹ má jẹ́ kẹ́lẹ́ mi ìkórè òun yín lẹ́yìn ọkọ yín. to see your nakedness except your husband in law. Ẹlẹ́hàá má ṣe ṣìnà. You women under hijab do not commit fornication and adultery. Ìgbà nínú ìjọ àbí lókè ìta. Is among the congregation or outside do not commit adultery? Bọ́lá bá ṣe é dẹ́nìkan ò rí ọ, ọlọ́wọ́ bá rẹ̀ rí ọ. ولا ọ̀rọ̀. before the creation dealt in secret and nothing to you. bọ́ọ̀ bá ṣe bẹ́ẹ̀ kankan ọmọ ọlọ́run bá rẹ̀ mọ̀. when nobody knows and I know. ọ̀ríyá rẹ̀ ọgbà ń lọ ọlọ́run bá rẹ̀ kò jí lóko lẹ́yìn bọ̀. I say you should have the punishment before your Lord. wọ́n ní ẹ̀sọ́ abẹ́ yìí ẹ má jẹ́ bọ́ọ̀kùnrin kankan ó wọ I should get the private part do not allow any man to have a legal sexual intercourse with you. ṣe àdìgbò èèyàn màmí mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn màmí kìlọ̀ fún yín. ẹ ṣùgbọ́n tí nọ́ọ̀tẹ̀ àlàyé wọ́n ní yíyó wala yubdina zinatahunna. ọlọ́run ní ọ̀sán yín tí wọ́n bá ṣe sára ẹ má jẹ́ wà sẹ́lómi. àlẹ́sẹ̀ ìdúná allow your finery your artificial beauty to be exposed. tọ́ ọ bá tó ẹnu rẹ kó sábúrú mẹ́. bẹ́ẹ̀ ni. I will have some lipstick. I said "This is not. If you have facial ornament, it is not evil. And whatever beauty you are, an artificial beauty it is your husband alone. I said do not bleach your skin. babura ọjìyà. if you do bleaching and I will punish you. ọbẹ̀ tó ra rẹ̀ dànù. want to regret your àmọ́ tó bá jẹ́ pé ẹwà na náà lọ maintain. but when you maintain your beauty. tọ́ ọ bá wá lo góòlù sọ́rùn ọ̀lọ́ sọ́wọ́. I am God. gẹ́gẹ́ bí ìkẹ́ ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá rọ̀ ẹ́. as Allah has given you wealth. àwọn ẹwà rẹ yìí má jẹ́ ó hà sẹ́lómi kọ́ba ọkọ rẹ. artificial beauty do not expose it to any other man except your husband alone. ṣé ń gbọ́ ẹ̀yin ọmọ mi. and you my daughter do you listen to this. àwọn ẹlẹ́yà ti wá irun pa. our women are enjoying. àwọn aládìsí wọn ní ìyàwó tí wọn gbọ́dọ̀ tọ́ ọ̀kan náà nìyà. bèbèrè ni ọ. Bẹ̀jẹ̀wẹ̀. And they say they should not bring their fingernails. Nígbà wo ni bá a bá ṣàlùwàlá ká bọ́ ká bọ́ sọ́ọ̀kì kó lẹ́sẹ̀? Ìyàwó rẹ̀ wá bí sọ́ọ̀kì sẹ́sẹ̀, ó ń bomi wọ́n sọ́ọ̀kì ẹsẹ̀ rẹ̀. Kò rálù wà lásìkò, ọwọ́ ń sọ̀rọ̀ pé wọ́n tọ́ péjì. Ó yà they do not remove their socks and they are wetting their socks. They say they observe ablution. I say this is not good. Ó dáhùn olóòtú ìwọ̀n ju ara lọ. And which one is waiting? Ọlọ́run ní ẹ̀fọ́ ọwọ́ ẹ̀fọ́ ojú ẹ̀fọ́ ọwọ́ ẹ̀fọ́ ojú ẹ̀fọ́ ẹsẹ̀. Allah said wash your face wash your hand wash your legs. Àwọn ilé ayé wa débi àlùwàlá sọ́ọ̀kì ẹsẹ̀ wọn wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n bomi wá. And your women when they are performing ablution they do not remove their socks and they are wetting the socks. Ṣé iye màkófin Ọlọ́run bá lọ ẹrú ni? I don't you know you have transgressed the bounds of Allah. Tọ́ba wá rí péètì lẹ́sẹ̀ àwọn ẹlẹ́yà àti wàhálà ni à anadumadi abata paint mu ni oye ntiɔ. and they will say from amese you should not have paint on your finger nail and say you are crazy. bebere bebere nnerebo jɛ. you are imbecile. ani ni bebere nnerebo jɛ. you are imbecile. olú òfin ọlọ́run kò máa gbé oró fún. I disobey the law of Allah. I do not know this. Ntí wá sọ̀rọ̀ ní How are the matter that is useless that is what is so important. Ó gbé jùlẹ̀ kò yá sí. I say the word that is waiting. It was not consider this. Wala yubudi nazina tahun na illa ma zara miniha. Ọmọ ní wala yubudi nazina tahun na. Ọlọ́run ní ọ̀ṣọ́ yóò gbọ́dọ̀ hàn ẹ̀yin ọmọ mi. Allah says your beauty, your artificial or natural beauty should not be exposed. Tẹ wọlé bọ́lá ọba lónìí àtàwọn ẹ̀yà yín ká ti wà níbẹ̀. And you women of the and and you ladies. Ilé àmàṣọ àrùn mi nìyà, àyàfi èyí tó yẹ kó hàn àti láàyè tí ó ti hàn. And you must not display your beauty except what should appear at the place it should appear. Àyè dáadé lè yọjú yín lẹ̀. Where ọwọ́ lè àtẹsẹ̀ yín láàyè bí At the place where you can uncover your faces, your hands and your legs, that is where you have ladies like you, women like you. Ààyè tọ́sọ̀ That is the place where you can expose your beauty. And the mother of think, imagine how much did you buy this? Aṣé ni Tell me the price of your necklace. The women like you, they are free to see your beauty. Láyé ibi ẹ bá jọ wà. And your place where you are. Wọ́n lé ẹdínrígbó lẹ́bí kùmúrì iná lájú yóò bí iná. Ọlọ́run bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ kúrò láàyè. Ibi tọkùnrin mi ò ti máa rí yín. ọfẹ́ dàgìrì omi táwọn ti lè rí ọ ọwọ́ abẹ́ síbi táwọn rí ọ lọ́wọ́ àwọn sọrọ pé wá lé ẹbí rí yìí nà aṣọ yìí ara ní wà ìbòjú yìí ara ló wà náà nà gbé lórí àwọ̀tẹ́lẹ̀ yìí tẹ́ àwọ̀tẹ́lẹ̀ ni jàlùbáàbà kúbúrì nìyí tẹ́ ẹ ní kọ́ọ̀bù ní ìbòjú yín tẹ́ fi bójú. Alhamdulillah. when you are going out of door, you should draw your veil over your body, over your head, draw your veil over your bosom, and you cover yourself from head to toe. Ẹ̀rọ ọmọ mi tẹ́ bá fẹ́ jáde kó láàyè ilé ọkọ yín tá ò tí tẹ́lómi ò ti lè rí yín ẹ wá fẹ́ bọ́ síbi tí rí yín irú ìmúra ilẹ̀ gbọ́dọ̀ múra jáde síbẹ̀. And you my daughters when you want to leave your husband houses the place where you are covered and you want to go out of door where other men will see you you should dress like this be under a job like this. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè yẹ ìyá wa náà bẹ́ẹ̀ bá fẹ́ kó láàyè ibi tí a ti lè rí yín. ìwà bí wọn bọ́ síbi tó kiri yín irú ìwúra báyìí lẹ́yìn náà jáde when you going out of door where other men will see you you should be hijab like this. tàbí. obìnrin wà yí ẹ̀yin ọmọ mi gbọ́dọ̀ hàn. ṣe é ní ọkùnrin kan mọ́ ilà òkú láti hinna àyàfi ọkọ ẹnìkọ̀ọ̀kan yín ni àbáwáyé yín ló gbọdọ̀ hàn sí. do not display your natural beauty or artificial beauty to any other man and say to your husband who can see your nakedness. àwọn bàbá àwọn òní ní kọ́ bọ́wọ́ òlẹ̀ bẹ́ẹ̀ ni o àwọn àbá yìí nà tàbí bàbá rẹ tó bí yín ó láǹfààní láti rí ojú rẹ ọwọ́ rẹ àtọwọ́ ẹsẹ̀ rẹ bàbá rẹ alẹ́ bẹ́ẹ̀ ni o. and your father They free to see you in your husband houses, when you uncover your faces, when you uncover your hands, when you uncover your legs. Àní bàbá yín láǹfààní. láti rójú yín ọwọ́ yín àtọrọ ẹsẹ̀ yín. and your fathers they are free to see you when you expose your face, your hands and your legs. ọba ìbò láti ìnà. ẹ̀rí bàbá ọkọ yín ó láǹfààní tó bá wá yín wá sí gbùgbé yín. kórójú ọwọ́ onye àtẹsẹ̀ yín kò sábúrú mbẹ̀. are your husband's fathers they are quick to see you in your husband's houses when you uncover your faces when you uncover your hands when you uncover your legs. bàbá ọkọ ẹnìkọ̀ọ̀kan ẹ̀yin ọmọ wọ̀nyí tó bá wábi tẹ́ ń gbé ó láǹfààní àti rójú yín ọwọ́ yín àtọwọ́ ẹsẹ̀ yín. Are your fathers. When they come to your houses, they are free to see you when you expose your faces, your hands, and your legs. Àbúléyìnà ẹ̀rẹ́ ọmọ mi ọkùnrin tẹ́ ẹ bá bí tó bá ti bàlágà ó láǹfààní àti rójú yín ọwọ́ yín àtọrọ ẹsẹ̀ yín. Allahu when they are matured in age, They are free to see you when you expose your faces, you expose your legs and your arms. ààbùnárìbò láti hìnà. ẹ̀rọ ni tí ọkọ rẹ̀ bá ti níyàwó kan òun ti níyàlé lò ìyálé rẹ̀ ti wá bí ọmọkùnrin fún ọkọ rẹ̀ tó fẹ́ ni ọmọ ọkọ rẹ̀ yẹn ọ̀ọ́nì bojú ọwọ́ àtọrun ẹsẹ̀ fún. and the sons of your first wife. I could see her. Uh, they are mature in age. They are free to see you when well, expose your faces, your arms, and your legs. Amaga Lao. Tó bá dé pé ọmọ ọkọ rẹ yìí kò bá ọkọ rẹ ṣẹ̀sìn. Ọmọ tọkọ rẹ bí síta. Kò wá bá ọkọ rẹ gbẹ̀sìn kèfèrí ni tó bá wá nù lé yín ọ̀gbọ́dọ̀ sí júlẹ̀ fún. torí kébè yóò mọ ìkàkẹ́ láì dá o. yóò sàbùdúkẹ́ yóò pẹ́ ìdá yóò mọ bébé. Is an unbeliever. Do not expose your beauty to him. Gbàtọ́ ọmọ àrùn ló ṣe bá ọmọ ọkọ mi náà ni à bí ibà ń gọ. When you say the son of my husband is a son of bitch. Ògbólógbòó kèfèrí lè And he is an unbeliever. Religious unbeliever. Wọ́n ṣàbùrúkà yẹ pé ìdáyé máa lọ tiẹ̀ ni. And we do evil and we go. Tó bá wà gbọ́dọ̀ sí Júlẹ̀ fún. Do not expose your beauty. Àwọn ìṣòro ni yìí nà. Ọlọ́ni àwọn ìṣòro ni yìí nà. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ wọ̀nyí lọ́kùnrin. Àbúrò yín lọ́kùnrin. Tó bá wá ẹ wá sáàyè ibi tẹ̀ ń gbé àtọkọ yín àǹfààní wà fún yín láti ṣe ojú owó àtọ̀rọ̀ ẹsẹ̀ lẹ̀ fún yín. And your younger brother or your elder brother, when they visit you in your husband houses, you are, you are free to expose your faces, your hands and your legs. Àwọ̀bà ní ìkìwá ni yìí nà. Ọlọ́ni àwọ̀bà ní ìkìwá ni yìí nà. Ẹ̀gbọ́n rẹ̀ ti níyàwó. Ìyàwó rẹ̀ ti wá bí ọmọkùnrin ọmọ rẹ̀ ọkùnrin ti wá dàgbà ó bàlágà tó bá wá ọwọ́ sáàyè rẹ̀ ọ̀ọ́nì gbojú ọwọ́ àtọrọ ẹsẹ̀ fún. The sons of your younger brother or your elder brother even when they are matured in age they are free to see you in your husband houses when you expose your faces when you expose your arms when you expose your legs. ẹ̀yin ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ṣe ń gbọ́. My daughter so you listen. bẹ́ẹ̀ dàbúrò oyin ọkùnrin ló bá fẹ́ yàwó yàwó rẹ̀ wá bí ọmọkùnrin ọmọkùnrin rẹ̀ ti wá dàgbà ó bàlágà tó bá wá yín wá ẹ̀ ní bojú ọwọ́ rẹ̀ ṣẹ̀kùn. I will see your younger brother as a son. The son is matured in age. When he visits you in your husband' houses, they are free to see you when you expose your faces, when you expose your hands, when you expose your legs. Tó bá dé gbà yín bẹ́ẹ̀ náà. And if they are elder brother. Àwọn obìnrin àkàwá ti zina ẹ̀rí ẹ̀gbọ́n yín obìnrin òun ti lọ́kọ wá bí ọmọkùnrin sílé ọkọ rẹ̀. and your elder sister she has a son. ọmọkùnrin ni wá dàgbà ó ti bàlágà tó bá wá yín wá ẹ̀ ní gbogbo ọwọ́ ẹsẹ̀ fún. and the son is my in age. When he visits you in your husband houses, they are free to see you when you expose your faces, when you expose your arms, when you expose your legs. Saltab Не As may be your younger sister. O lè jẹ́ gbọ́n yín obìnrin. It may be your elder sister. Lọ́wọ́ lọ lóko lóko lọ́wọ́ bí ọmọkùnrin síbẹ̀. And the absence in the husband house. Ṣé o máa wọ ọkùnrin bá wá ayé wá ẹ̀ ní gbogbo owó àtọ̀rọ̀ ẹsẹ̀ fún wa? And the husband is sure in each one they come to visit you. They are free to see you when you expose your faces, when you expose your hands, when you expose your legs. Torí bẹ́ẹ̀ ìbátan kan náà nìyí, ẹ̀jẹ̀ kan náà nìyí. Because you are the same relatives àníṣe ìhìnà tàbí tó bá jẹ́ obìnrin ẹgbẹ́ yín láàyè ibi ẹ bá wà ẹ ní bojú ọwọ́ rẹ ẹsẹ̀ fún wa. and women like you where you are do not cover your faces your hands and your legs.

àmọ́ lónìí ká ló mọ ọ̀dọ̀ ọkọ rẹ àmọ́ lónìí náà ọmọ ọ̀dọ̀ òòrùn ọmọ ọ̀dọ̀ ọkọ rẹ ó lè fi jàǹbá sí ọ ó lè fi jàǹbá sí ọ má sì dúlẹ̀ fún. I say in the past. They consider the sex of your husband that have no sex anymore. But I say to you, ọ̀rí ìjẹ́ ìbá ti dàgbà nínú àwọn ọmọ ọ̀dọ̀ tọkọ rẹ̀ gbà tó bá wálé wá gbé jẹ.

lọ sí ààyè kan wọ́n lọ gbà ní o wọ́n lọ́dọ̀ ẹbí wọn ní o ọlọ́ni ẹ máa rárá jáde tẹ̀lé wọn àwọn àgbàlagbà tí wọn ò máa dùn obìnrin máa ẹ rán wọn jáde tẹ̀lé wọn lẹ́yìn. Allah says you husbands when the, your women are going outside, maybe to the market, maybe to the family places, and Allah said you should say to them, you said with them, male attendants who do not have uh, mm-hmm. sexual desire anymore. kò sárúgbó tá a máa kiri lónìí. Àmọ́ mm. dábìí dípò rẹ̀ ni pé má jẹ́ kí ìyàwó rẹ̀ ó dárìn lọ́bi tí ń bá lọ. Do not allow your wife to go alone to wherever she goes. Wẹ́lẹ́ àti ní ìmánì ọgbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ kó tẹ̀lé ìyàwó rẹ̀ jáde lọ bí ń bá lọ. And the women who have some faith let them uh, let them follow your wife to wherever she is going. Ilé ìlànà ìdípò àgbàlagbà arúgbó tí ò máa dùn obìnrin mọ́. This is to replace the male attendant who does not have the sexual desire. Bàbá lọ́ọ́ ra rẹ̀ tẹ̀lé lẹ́yìn ayé ti dájú gbogbo ọmọ ní lọ ilé ẹ̀kọ́. I cannot send your children now because they are going to school. Ọmọ rẹ̀ ò lè kó máa tẹ̀lé ìyá rẹ̀ kiri bí ajá. Alkosia, the children cannot follow the, the wire. Ṣé ẹ ti gbé èèyàn ọmọkùnrin wọ̀nyí? Òfin ọlọ́run lórí ti iná nù. Ensure the daughter, the, the, the husbands. Àwọn ìtìfúlì lọ́dí ìlànà mẹ́yẹ̀sì á rú àlà ọ̀rọ̀ ìsáyì. ọlọ́run lẹ́yìn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta tẹ wọlé fọlọ. Allah is addressing you you my daughters. ọlọ́run lẹ́yìn ó bá bímọ òkú lónú yín. we have children. tẹ ẹ bá wá wẹ̀dé láti ilé ìwẹ̀. Ah, and where you are naked. tẹ ẹ bá wá bọ́ra ẹ̀ lẹ́tẹ̀ ń para lójú rẹ̀ ọmọ òkú lòó kò mọ obìnrin sí nǹkan kan. I could see these four children they do not ah, the kind of knowledge of women. Ọlọ́run ní kì í ṣẹ̀ṣẹ̀ fún yín tẹ́ ẹ bá lẹ̀ tẹ́ ń para lójú rẹ̀ kò mọ yín kò rí yín. And I says it is not a sin for you. Bọ́lá ìyàdí mímú nàbí àríjú ni rí nàbí yóò lọ́mọ máa yòókù fí nàbí láti yín nà. Eléyìí sí wa ń bí ilẹ̀ Lárúbáwá ló wà. torí àwọn alárúbáwá wá ní góòlù àwọn àdè máa ń ṣe ọ̀ṣọ́ tó pọ̀ àwọn góòlù yẹn wọ́n so márùn ẹsẹ̀ wa láwọn tó jẹ́lẹ̀ àwa náà ṣùgbọ́n àwọn bá àti ṣe sìnà lábẹ́ tó so góòlù máa á máa jà á mọ́lẹ̀ góòlù yẹn máa dún wẹ́ẹ́ lẹ́sẹ̀ wa yóò máa wa. kí àwọn ọkùnrin tí ń bá kọjá lọ kálí láǹfààní àti wò níbi ẹ wà. This is addressing the women of Arabs, the Arab women, they have the ornaments, I could see they have the ankle ornaments, and when they see men coming, they, they stamp their feet on the ground, tinkling their ornament in order to attract the attention of men to themselves. àmọ́ nínú òye àti ìmọ̀tọ́lọ̀ nígbà bàbá wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wa ni olórí ààrẹ yìí wọ́n láwa ò ní góòlù ohun tiwa làwa ó rẹ̀ nílẹ̀ tẹ́ ẹ bá wà ní mẹ́ta tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin ẹlẹ́hàá tẹ́ ẹ bá sábàdé kankan ọ̀dọ̀ yín ẹ má gbé oyin sókè táwọn fi wá wo ibi ẹ wà táwọn fi mọ̀ pé àwọn ẹlẹ́yà kan wà níbí. aláàgbẹ̀rù lówó tọ̀. From our father, the father said, We do not have God, but you men, when you are talking, I will see men approaching. Do not raise your voice in order to attract men to yourself. Wọ́lá yàrìndínlá bíárìjì ní yìí nà. Ọlọ́run ẹ má máa ja ẹsẹ̀ yín mọ́lẹ̀. ẹ má máa pariwo sókè nù nítumọ̀ àti wa. Nìyúlọ́lá máa yọ̀ bí nàárẹ̀ sí nàárẹ̀. Káwọn tó ń kọjá lọ ó lè máa rú ọ̀sọ́ tẹ̀ ṣe sára yín. Ká lè máa ohun tẹ̀ ní. ẹ má máa sọ ọ̀rọ̀ yín sókè tí ó mú káwọn àbá àtàn àbáwọn èèyàn tán kọjá máa wo bí ẹ wà. Allahu Akbar. Do not strike your feet in order to draw attention of men to your hidden ornament. Do not raise your voice in order to draw attention of men to your voice. Wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna. Ọlọ́yẹ̀wà túbú. ọlọ́ni ẹrọ̀nù gbéwàdà ilẹ̀ láàyè sọ́dọ̀ èmi ọlọ́dún mo gbé dájọ́ ilé ilé jẹ̀líyà ó gbé ẹ̀yin jẹ́ ọmọléyà nẹ́bí Muhammad lórí ìdájọ́ èmi yìí káwọn àyàwó máa mú ìmúra báyìí. irú ìmúra báyìí ni ká máa rí lára àwọn àyàwó ẹ̀yìn ẹlẹ́sìn tó bá jẹ́ ẹlẹ́sìn ìtọ́lọ́ ẹ̀rọ ní kí wàdà sórí ẹ̀ ẹ jẹ́ káwọn àyàwó yóò máa wà lábẹ́ ìjáàbù ẹ má jẹ́ ká máa bóra àwọn alẹ́ òòbí máa ń máyà àtẹ̀kọ́ òdodo. Allah says. You should turn you altogether to Allah. You should repent sincerely. If you are truly single-minded believers, do not allow your women to expose their final, their beauty, artificial beauty, and natural beauty. They should be under a hijab like this. Ọlọ́ni àìlú àlè mọ́ mi ní nà. Ọlọ́lẹ́yìn tí a bá jẹ́ mọ́ mi ẹ̀yin tí a bá gbọ́ náà ọmọ gbọ́ yóò ṣe é ṣe fún ìyàwó yóò wà báyìí. He says you believe in me it will be easy for you to put your woman on a job like this. Tẹ́ ẹ bá rẹ lórí ẹlẹ́sìn kan tíyàwó rẹ bá wà ní èhò kì í ṣe mọ́mì ni. Adájá kíkà. When you see any religious leader that was. not and women to be under injury. Mùsùlùmí náà. And they do not allow their women to be under a injury. They are not they are not believers. They are just nominal Muslims. Àní tí a bá rọ lórí ẹlẹ́sìn tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ bọ́ra rẹ̀ ẹlẹ́wọ̀n wò. Mùsùlùmí náà kì í ṣe mọ́mì ni. I see religious leader that the woman is not under a injury. I say that man is a nominal Muslim, is not a believer. Àwọn wo náà ń pè ní Mùsùlùmí? Àwọn tó ń gba èsì wà ní gba òfin ẹ̀sìn wọlé sínú ọkàn wa. Wọ́n ní nominal Muslims that the people who embrace religion of Allah but they do not embrace the laws of religion in their hearts. ẹni tí o bá ti bá òfin wọlé ní ọkàn rẹ̀ láti lo mùsùlùmí ni ọ́. And when you do not embrace the laws of Allah in your heart to obey, I say you are nominal Muslims. Ọ̀dùpàdì sẹ́lẹ̀ fọlọ́ ọba rẹ tó ní ọ̀nà. You do not submit yourself to Allah your Lord. Tọ́ ọba dùpàdì sẹ́lẹ̀ fọlọ́ òfin rẹ̀ ó tẹ ọlọ́run láti lò. It If you submit your will to Allah, it will be easy for you to observe the commands of Allah. Àní tó o bá kípa jù sẹ́lẹ̀ fọlọ́wọ́n ọba rẹ tó ní ọ, ìdájọ́ rẹ̀ yẹ ti Ọlọ́run láti máa tẹ̀lé. I say, if you submit your will to Allah, the judgment of Allah will submit you to follow. Ọ̀pọ̀ àbá Nàìjíríà Mùsùlùmí ni wá wà kì í ṣe I say, Nigerian manners, many among them, they are just nominal Muslims, they are not believers. Ọ̀pọ̀ àwọn obìnrin Nàìjíríà Mùsùlùmí ni wá wà ṣe mọ́mìnì. Many women in Islam in Nigeria. They are just nominal Muslims, they are not believers. Ló jẹ́ kẹ́ máa rí ọkọ̀ wọn nínú àṣàlátù. That is the reason you see them go to Asalatu. Ló jẹ́ kẹ́ máa rí ọkọ̀ wọn ní tàjúdù. That is the reason you see them go to tàjúdù. Ọlọ́ àgbẹ̀ wá jẹ́ Mùsùlùmí, wọ́n gbòfin, wọ́n gbèsìn, àmọ́ wọn gba òfin ẹ̀sìn. And they are just nominal Muslims, they embrace religion but they do not embrace the laws of the religion of Allah. Ó lẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí kan wọlé fọlọ́ọ̀bá bíi tàwọn àyàwó wa. And the reason you do not see many women being under a job like this wọ́n gbèsè wọn ògùnfin náà fi fi wọ́n dòye alága. and that is the reason they are just nominal muslims. tó bá jẹ́ pé wọ́n gbèsè wọ́n gbòfin wọn àní dúró nípò alága. and they do not give them title and they call them ladies because they are nominal muslims. tábà gbèsè tábà gbòfin wọn àní fi àdóye tí èyí and when they embrace the religion of Allah they will not be given title. kébà lè mọ̀ pé àdá òjò òǹdè òǹdè òjò àdá. I say the microphone, they're not like the megabucks. Sumuraju Jamiu, more men is society of Nigeria. They want àwọn náà sì ju àwa náà. Jammu women society of Nigeria, we are not, they are not like us, we are not like them ọlọ́run bá wa dúpẹ́ fún ọ. ọlọ́run bá wa tó ní wá ayọ̀ lógo. wọ́n lọ fún wa ní àlàyé ọ̀rọ̀ rẹ ṣe. wọ́n lọ yọ̀ ǹda fún wa kárí ọ̀rọ̀ rẹ gbé kalẹ̀ báwa ẹ̀dẹ́ èèyàn. aláwọ̀ àkìbárù. aláwọ̀ àkìbárù. aláwọ̀ àkìbárù. Você derramou no ar.